jọ ṣàkálà tó bá máa jó ṣòkòlò jó ṣòkòlò èwo ni ṣàkálà tó ṣòkòlò tó bá máa jáṣẹ́wó kú ṣòlóṣo slay mama no be big deal àmọ́ yẹn. afẹ́fẹ́ ti fẹ́ àti rí díẹ̀ díẹ̀ kúrọ̀ níyì ọmọ ẹ̀tẹ́ ló ń wá òtítọ́ kòrò ó sàn jùrọ̀ lọ slay mama no be big deal àmọ́ yẹn ọlẹ́bí bó ti sọ̀kú ọmú ẹjọ́ ọmọ rìn kiri bí ọba lè rìn dé yọ ọbẹ̀ mi náà déédéé. Yes, yes. wo tí ń bọ̀. mo lọ sí ẹkúlé mo lọ sí ọ̀dọ̀ àkànkẹ́ mo lọ gba ìwé. àkànkẹ́ wèrè èwo ọ̀rọ̀ ọ̀dọ̀ àkànkẹ́ àbò rìnrìn àrè lọ. sí ìwé tí mo lè fi kọsẹ̀ ní kíláàsì wọ́n wá wò pé kí n lọ bá kó yá mi níwèé tiẹ̀ kí mi kà á torí a máa ṣe exam ní next week. kọ́yọ́ oníwèé tiẹ̀ kó lè kà á sọ sọ pé ìràwé fún òun ọ̀ràwé fún ọ ni. gbogbo ìgbà tí mò ń sọ̀nà ẹ̀ rà fún mi. bó o bá sọ nǹkan kan fún mi lákòókò tí wọ́n bá dán ló o ti sọ fún mi tó gbà márùn ni àbọ̀ ti sọ fún mi tó gbà mẹ́wàá. ẹ̀rà fún mi náà ni mo ṣe wò pé kí n lọ gbà lọ́wọ́ àkànkẹ́ kí n ka nígbà tí mo fẹ́ kọ́ ní ọ̀la lè yé mi. Ah, lò fi wá lọ látàárọ̀ ilé àkànkẹ́ ni ti wá jẹun ibi ìwé ni ti jẹun. olórí burúkú kò sì bí ọ̀nbẹ́ nìkan ta ló fẹ́ fi wàhálà pa má bínú ṣé ẹ ti nà kídìí ó bò ní. ẹjọ́ tó ń lọ ẹjẹ má bínú má má bínú. ta ni ọ̀nà olóòsì tí ọ̀nà ń bẹ láàárẹ̀. Ọ̀nà àdúrà yóò wá wà láì ní í ṣe. ní bàbá ni mi ò ní ní fún ìyá tó wá wà sáni sí ọmọ wa dárò báyìí ọmọ bàbá mi ọmọ ayé wo gan mo wá wá báyìí mi wà ní kàwé ni. bá sí náà gbogbo nǹkan tí ó bá mú ẹ̀tẹ̀ wá èmi ọ̀fẹ́ akitipe ọkọ̀ yìí ni òsì parada yìí tó bá ń fọ bẹ́ẹ̀ sí mẹ̀sẹ̀ o mo fi ní kọ́ mọ́ ọmọ palẹ̀ mọ́ kí gbogbo ẹ̀ ò ní tí o. sáyẹn náà kìnìún ló kù bẹ́ẹ̀. ẹ gbọ́n olùsí fẹsẹ̀ ọ̀rọ̀ sáyẹn náà kì í sáyẹn náà kì í kí n wẹ́ di ẹ̀ kí n kí n ó mu ló kù kí ni gbogbo wàhálà tó. ẹ ti ìjókòó tó wáyẹ kí n ó mu. ẹbí tèmi wá ni. ṣé ọmọ pé ti jazz board ṣe fowó mọ́. lọ́dọ̀ wo. ọmọ yìí bò ti sọ pé ó wà lórí omi o hmm. èmi ó sì ṣàlàyé fún wọn

ẹ wo iṣẹ́ lọ iṣẹ́ lọ lára. iṣẹ́ wèrè wo ló ń lọ lára mọ́tò ilé ẹ̀wọ̀n mọ́tò pẹ̀lú ti owó tó lè ti fẹ́ bàjẹ́ fún mi ẹ lè sọ pé iṣẹ́ lọ lára mọ́tò irú iṣẹ́ lọ lọ. mama mama take care. easy take care, easy. ìwọ náà mọ nǹkan tí mọ́tò yìí before kan tó send ẹ̀ sí wa ó mọ̀ gbà tó ó mọ̀ kó pẹ́ńlẹ̀. àbí. now ó tún dórí omi náà ó mọ iye days tó lò kó tó di pa clear mọ́tò. omi oníyọ̀. n tó ṣẹlẹ̀ ẹ̀ ń sìn ni pé Baba, báwo lọ̀rọ̀ mọ́tò yìí. ẹ wo èmi ò ní sọ̀rọ̀ bàbá sínà ni ẹbí léèrè torí pé òun ò tí dèsí arìnrìn àkìmọ́kọ́wọ́ ẹ̀dì ẹ̀ ọmọ yìí mo ti pè mí jazzboard ní sọ̀rọ̀ tọ̀dọ̀ tèmi ọlọ́run ti ti sẹ́gun rẹ̀ ó lóun ti rà kásà gbà báyìí ó ti gbé sẹ́yìn búùtù láti amẹ́ríkà ó ló ti wà lórí omi kí n kan gbà lọ́sẹ̀ tí ń bọ̀ kí n sì dé mọ́ kí n gbé sí bí èbó ṣeṣe wá. ṣé ayé gbogbo tí sọ náà yìí kémi kùn nínú jó tó kù bẹ́ẹ̀ ni kí ṣe parí kẹ́mọ ẹgbẹ́ mọ́tò lọ. ẹ ẹ sọ ti wá jọ sọ ti jó. aloko sórí ẹ burú ni sọ ti padà sọ ti. ẹ lọ́rọ̀ kí ni tí mo gbogbo lọ́sẹ̀ ìsítáwọn pípín ìṣe ẹ́ kí ni tí mo gbogbo ló ń sẹ́yìn sí ìwọ ló fún wọn lọ́wọ́ sọ náà ó sọ pé kíní kan kíní kan wọ́n gbé mọ́tò wá ó ti bàjẹ́ ó ti ṣe gbá kan tó bá bàjẹ́ kí ni iṣẹ́ tiwọn iṣẹ́ tiwọn kọ́ ni kọ́kọ́ ṣe ni. bàbá ṣe ń gbọ́ ṣe é bó ṣe da ogun blame yẹn lé mi lórí bàbá ẹ bá yẹ kó ní mi spark yìí o tí mo bá fílẹ̀ kan yóò yóò nọ́mbà bẹ ṣé wo mi o ẹ bá yẹ kó ní mi spark yìí o kí ni gbogbo túnbẹ̀ lẹ́sìn kí ni gbogbo túnbẹ̀ lẹ́sìn o understand now. akins calm down okay baba ìgbà wo lẹ máa parí mọ́tò ìgbà wo ló fẹ́ ṣe tọ̀dọ̀ ti tọ̀dọ̀. ìgbò lọ́dọ̀ parí. ìgbò ni wo ṣe tọ̀dọ̀ ti. ẹwẹ yẹn mọ láti mítìn àwọn àfún ẹ má ṣẹ̀ṣẹ̀ ṣe mítìn ẹ má ṣẹ̀ṣẹ̀ sọ fún mi Benz ni mọ́tò yìí mẹ́ Benz ni ṣe bàdúrà tó yàn ń ṣe láti ra Benz ni. bàbá. ẹ lọ bèrè ìta náà kẹ́ bàdúrà nǹkan yàn ń ṣe láti ra Benz. ẹ fẹ́ bá jàbí ìròyìn ògùn Benz. ẹ wo bí ekins ekins ẹ wo ẹ bá jẹ ọlọ́pàá yanjú ẹ bàbá sílẹ̀ ìrọ̀ ọlọ́pàá o kò ní wá workshop fún two days o kò ní wá o. ìgbà wo lè máa parí mọ́tò yìí. ẹ wo bí ẹ fún wa two weeks tó bá di ọ̀sẹ̀ méjì ẹjọ́ ó ti parí ọjà ó ti dé lórí omi. two two weeks. two ekins má wọrí kó tó di two weeks yẹn máa fi sójà gbé ọlọ́pàá gan máa fi gbé yín máa fi òyìn ẹ̀yin ẹ̀yin ẹ̀yin stupid people yìí. Ah, òótọ́ ni yín ọ̀pọ̀ wọ́n sì yára ah, o sọ́gbọ́n tán sọmọ́rọ̀ ẹ̀yin madam ètè ẹ̀yọ̀kú òun ọ̀rọ̀ ni ti sọ́jà tẹ̀lé kù wa ọlọ́run níjọ́ la ti sọ́jà lọ tá a fi rí yanjú tọ́ ẹ rí ẹni tí sọ́jà bá náà tí ó bá dà ní ọjọ́ kan ọdún mẹ́wàá làwọn màlẹ́kọ̀ yọnu ọjọ́ tí ó lò láyé. ṣọ sọjà sì máa wá gbé yín mọ́tò yìí. oṣù sọ̀rọ̀ ojú ẹ bọ́lẹ̀ òun ló sì. kí ló dé tọ̀ hálẹ̀ bí wèrè ìwọ lọ gbé sálángá mọ́ lọ́gbọ̀n sọ ni kí ló dé. sọ̀rọ̀ jẹ́ ìjókòó ọgbà thirty thousand lọ́wọ́ mi. thirty thousand lọ́gbà mi. ṣé gbogbo owó lọ́wọ́ rẹ̀. owó lọ́wọ́ mi. ọ̀ sọ fún mi gbogbo owó lọ́wọ́ rẹ̀. náà jẹ́ mi gbogbo thirty lọ́wọ́ rẹ̀ ó sì máa sọ pé olówó lọ o fi twenty twenty five thousand o o o fún láìsí òun bára. wọ́n náà ẹ̀yin dẹ̀ bá nàìjíríà jẹ́ ni òun fún bribe twenty five thousand ó ti pọ̀ jù. a bribe kọ́ lé mi fún owó jazzboard ni mo ti fi seventy thousand kún ìwọ ọmọ ibi tí wo ti yọ tiẹ̀ síbi thirty thousand gbogbo balance tiẹ̀ kù. nígbà máa gbé ọ̀dà àwọn ọlọ́wọ́ sọ́jà máa gbé ọ̀dà báàgì lóòótọ́ fojú ẹ̀jẹ̀ jẹ̀rẹ̀ mọ́ òun ọmọ òòrùn báyìí ni ṣéjú ẹ̀ ló rún fìràn ṣéjú ẹ̀ ló rún fìràn. ìmí ọ̀parí rẹ̀ ìmí ọ̀parí ẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ níbo ló lábẹ́ family meeting tó láṣẹ lórí ọ̀rọ̀. gẹ́gẹ́ bí tí mo sọ. ìyá wa ọmọ ọmọ sí nǹkan ló ń ti mọ mi ọmọ pé mo gbọ́ mo sì rà dúró lórí bí mo ṣe wà ní n wàhálà kankan kí ló wá ṣẹlẹ̀ kí n kí n da mẹ́ta mo bá rọ ọmọbìnrin ah mo bá tẹ sóòbínú sómi ọ̀dà sí ọlá ló bá ní rárá mo gbá bọ́ọ̀lẹ̀ mo bá tún jáde nígbà wo tó jáde mo bá tún rí ah, ah, bari mi ń lọ lọ́ọ̀kan bá wa jáde máa tẹ̀lé mi ní ara àbò ni ọ kí lọ wá lára àgànà lọ́dọ̀ mi ní ààyè lọ́ba ní èmi ń kọ́ wọ́n lé òun lé ni táyọ̀ lé ó ní àwọn èèyàn wọn lérú ọmọ dáadáa báyìí ní olè ìkàmọ́ ni ó wà bàbá lọ́ba ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ bó ṣe á ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọdé àdáràn ìlú ìkọjá yìí mi a sì lè pọ̀rọ̀ lówè kọ́ máa lọ láàárọ̀ ní lọ́jọ́ máa mú bọ̀ lọ́dọ̀ rẹ pé bá ń wádìí kí n mọ̀ sẹ́ni tí mo lè mọ̀ ọ́dọ̀ ni àbí kó máa bá tiẹ̀ lọ kí n rọra fún ní tí bà fún tí ó jẹ ọmọ lọ́nà rẹ̀ ni mo ní kí n wá ọ fún ọ. ọ̀dà ìyá wa ẹ pẹ̀fà ẹ̀mí yóò gùn bọ́ àbílẹ̀ léèrè ẹjẹ́ àbúfá léèrè. ìbọn gbọ́ àbùkù lókun ara ilé adó ìlùmí lódì ẹ̀wọ̀n kẹ̀kẹ́ tí méyìn erin fọwọ́ bá ti rí ní ẹwí. Ah, olódùmarè bá ilé ọgbó tètè àtètè níran ó kọ rẹ̀ ti jẹ́ ó kọ rẹ̀ ti jẹ́ mọ̀rẹ́ni kejì ìfọ̀gbọ́ ilẹ̀ ọgbọ́n. fúwà tẹ́rẹ̀ káyé bàbá ti rí ni ẹwé o. Hmm. Eh, ìyá wa hmm? ifá ní ebi ní ọ̀pá ní kásíngbẹ́rẹ́ inú akasubamba lóògùn rẹ̀ dífáfúnrí gbẹ̀yìn tí ṣèyí ọ̀sẹ̀ tù á ajé ni wọ́n ní lọ́la ta lọ́mọ̀ ta lọ́mẹ̀yìn wà mí lọ́la ò ta lọ́mọ̀ ire gbogbo ni wọ́n ní lọ́la ta lọ́mọ̀ ẹ mú ọ̀dọ̀ ifá rẹ̀ fọre ǹjẹ́ ń gbọ́ ìyá wa ifá rẹ̀ fọre àmọ́ nǹkan kan tó kàn kù díẹ̀ káàtó níbi ifá rẹ̀ tó bá ti tó ẹni tí ó lọkọ tó fẹ́ tí ó mọ̀kọ wálé ìyá wa ẹ̀yin lẹ bí ti tẹ̀lé ti ifo jèmi náà wà lórí òkè pẹ̀lúgbà náà lọ ẹ mọkọ rẹ̀ tí ó fẹ́ débi. ṣé yọ wà lọ́dọ̀ mi tí èèlọ ilé ọkọ. ìyá wa ẹ fi ṣe mọ́rẹ́ ní kejì gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ ẹjọ́ wà lọ́dọ̀ yìí kò sì sí nǹkan kan tí ó ṣe. nígbà bá ti péré ni ǹjẹ́ ẹ̀gbọ́n ìyá wa ẹ ti ń tẹ̀lé ohun mọ̀lẹ́ ti pẹ́ bẹ́ẹ̀ kìí sí ìrúni lójú lóko awo ó tó rúni lójú bọ̀ ó ti lórí ìyá wa kò dúpẹ́ kò sí bàbá rẹ̀ pọ̀pọ̀ kò sí ọ̀yà ọ̀yà náà. kò sí tí mo fẹ́ kí ọmọ rẹ̀ ní ọ̀yà. Bàbá sí ọ̀hún. Ṣé o sí? Jókòó jókòó jókòó jókòó. Ìwọ ọmọ tí wàá rí wàá rí mẹ́wàá kan ṣẹlẹ̀ bíi ṣe mo ṣe ń bọ̀ yìí. ẹ̀gàn ẹ̀wò mọ̀jà gbàsìkò pátápá ni kò ṣe ọmọ kan ló gbé mọ́tò wá bá mi mo ṣe bá sí pẹ́ẹ́bí pàdé sàrísàrí náà tó já mo gbé fágbẹ̀dẹ̀ apárí sẹ́tẹ̀ mo wà ó ní òun pẹ́pẹ́ fúru òun ọ̀fọ̀kọ̀ ṣiṣẹ́ lọ náà tó ń bá padà dé lóhun tó wá fún un lówó à èmi fẹ́ lówó ọmọ àwọn mẹ́ta mẹ́ta tá à ń dáwó fún wákàtí méjì lókù wọ́n tẹ́tẹ́ nìsín tí wọ́n wá béèrè owó lọ́wọ́ mi ibo wà ní kí n yà sí àfi kí n sáré wá dọ̀ rẹ̀ bó ti bá ń wá sí ìdí ẹ̀ gbogbo iye kéyìí tó bá bọ́ọ̀lẹ̀ kọ́kọ́ fún èmi náà kí n lọ yanjú ọ̀rọ̀ owó yìí tí bá wá dé lálẹ́ ń wà fún ọ padà fàkàtì sáré bá wọlé bá èyí tó bá wà bá ń kó kíákíákíákíá kí n tẹ kọ́kọ́ yanjú àwọn yẹn tó bá wá kówó dé rọ̀lẹ́ ń bá dé lálẹ́ ń wà kówó fún ọ mọ́jọ pé dákun mm. Yasina. n gbọ́dọ̀ dọ̀rọ̀ lówó dé ní ìsìn ẹ̀bùn abami orin tí ayé ọ̀gá yìí tẹ́ gbélé mi lórí ńkọ́ kí lè rè tèmi kí ní òjèrè tèmi ń bẹ̀. Adesina ìyá Adesina ó ṣe ń ṣe báyìí ewu lóore ń tè ibi tá a fẹ́ wọnú ilé tá a fẹ́ lọ ibà ni kọ́mọ ràn lọ kọ́mọ bọ́ ọkùnrin kọ́mọ bọ́ fọ́bọ́ kọ́mọ bọ́ gbálẹ̀ ní kí wàá lọ ọmọ pọ̀ àgbà bíi kúkú ni ìwọ náà ló sì wá èmi lọ kọ ẹ ìwọ ìyàwó mi ìwọ bàbá ọmọ èmi bàbá ọmọ ìwọ ìyá ọmọ. tó o ti wá jèrè kódà ó ti fèrè jẹ kọ fìtì ẹni akàgbàgbàgbà bí ọmọ ọ̀dọ̀ kọmọ bọ gbígbà kọmọ bọ gbàgbà kọmọ bọ tó lè ṣe ń gbà fún yín mọ ro tiẹ. Mm, mo ní sẹ́ńjì díẹ̀ kan lọ́wọ́ mm. ẹgbẹ́ lọ wò kì í ṣe pé owó náà. jáde wá wò jáde wá wò jáde wá wò. ìyálé mi bí ìwà ni ti bí. ẹgbẹ́ mi ará àdúgbò tó bá wọn pè mo dé ẹ wò ọmọ mi nìkan ti fẹ́ pa mí o. ẹbí tí mo ní tẹ ẹgbẹ́ kọ́ ìrọ̀lọ́ yàrá mi ni ẹbí tí mo ní tẹ ẹgbẹ́ kọ́ ìrọ̀lọ́ yàrá mi ni. ìta rírè lọ́wọ́ ìyàwó ìyálé mi o oògùn ni wọ́n gbé kọ́ ìrọ̀lọ́ yàrá mi o. ẹ ń dúró náà yìí dínú dúró dúró dúró ẹ bọ́ọ̀ ni wọ́n ṣe mọ̀ tó fi sọ̀yàwó ìyáálé rẹ̀ di fádèyí olóró tó fi di pé ní gbóògùn sẹ́nu ọ̀nà ilé. ẹ bọ́ ọ̀rẹ́ lọ́wọ́ wọn. ẹ wá gbà mí yasina yasina oògùn kan tọwọ́ rẹ ni níbo ló ti rí. níbo ni mo ti rọ́ọ̀gùn. ẹ wo ni yìí tó ṣe oṣoògùn kan lọ́wọ́ rẹ yìí ibi dùn ọwọ́ ah, rẹ̀ lògùn wà tó tọ. ìyá Sina ìyá o tún ti mú oògùn mọ́rọ̀ rẹ̀ ṣé wàá rí sẹ́. ẹ eh, bàbá Sina bàbá Sina o ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí o ẹ wo jẹ́ àlà ọ̀rọ̀ yìí o ẹ̀là lọ̀rọ̀ tá a bá là kò ní yé wa jẹ́ à ṣe ìwádìí lẹ́nu òbídùn bó ṣe fẹ́ sọ̀yàwó ìyáálé rẹ̀ di fàdé yìí olóró tó ní ló fògùn sẹ́nu ọ̀nà ìyá sí náà bóòlù òkú ṣe lọ́wọ́ tiẹ̀ náà tó ń gbé ijó. kí ló fẹ́ mọ bí léèrè ogun nínú rẹ̀ ṣé dákun sọ ọjà bá tọ́jú sọ́mọ ni ó gbé bọ́lá tó ogun ọjà sínú ìbíta ṣé wọn kọ́ ló gbóògùn lọ yìí tó a bá ti ogun sílẹ̀ jẹ́ ọwọ́ rẹ̀ ìbínú ìbínú ẹ̀rọ náà yára ẹ̀rọ ti bá a bí. bẹ́ẹ̀ ni wọ́n pẹ́ sọ́dọ̀ yàrá wọ́ láti orí ọmọdé ló ọmọ nù lẹ́yìn ọmọdé ló ọmọ nù lẹ́yìn ebi bọ́ sọ́bẹ̀ fún ọ ọtọ́. ẹyin ẹyin baba sina yóò dàbí ìgbà tó ń gbẹ̀sìn obìnrin ni o. àbí o ṣe sùúrù o ń gbẹ̀sìn obìnrin baba sina baba sina mo ti tilẹ̀kùn ìyá sínà nígbà wo náà wà ń tẹwọ pẹkẹpẹkẹ yẹn ṣe bóògùn rè lọ́wọ́ rẹ. ẹ wò mí ọmọkọ tó ní o ọmọ pé béèyàn fi ọlọ́run bíi ànábì bàbá sínú ò ní sílẹ̀kùn yìí àti pé ọlọ́mọ dárin àjò èèyàn rú nígbà fi workshop àròpá àfi ẹnu gúnra ìsìn bíi nígbà tá a tún ti wá abẹ́jọ́ ńlẹ̀ báyìí sọ́ọ̀mọ̀ tẹ̀lé mi lọ́ọ́lé mọ̀ pé nígbà tí ọba ìdìbò yí ọ̀la inú rẹ̀ ó ti rọ workshop wọn ọbẹ̀ ó lè wọlé ó lè wọlé mú nǹkan kan báyìí nígbà wá sí dọ̀la inú rẹ̀ ó ti rọ. bàbá ìṣe ti sẹ́lọ̀nà kì í jọ tó ṣe fún ọ pé kọ̀dá nígbà wọn mú bìdú tó ti málé aṣọ fi ní sọlọ́wọ́ rẹ̀ tòdétòdé òun náà dé málé ẹ olúwalà mi làwọn o. bọ́rọ̀ náà ṣe rí nìyẹn. ṣé tó yẹ pé kò wo ẹ̀yìn rẹ̀ wò pé tó bá fẹ́ lọ kí fọ́dún gan owó ọkọ̀ lásán kò ní fún ẹ kó fi wọ mọ́tò wálé ó fẹsẹ̀ rìn ni ṣé òun wá ló wá torí tó wá jẹ físà amẹ́ríkà tó wá sọ pé wàá lọ béèrè owó tíkẹ́ẹ̀tì lọ́wọ́ rẹ̀ ṣé yóò dán lóhùn. má nà ṣe rí gbogbo nǹkan tó bá wà láàrin yẹn àti ọba mi ẹ jẹ́ ká gbà pé àárín yín ló mọ̀ èmi ò lè má wá jìyà ẹ̀ ìyá ẹ̀ tí mo jẹ́ láti kékeré ó ti tó ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yóò ń sọ̀rọ̀ pé wọ́n ara aṣọ ọdún fọmọ ọmọ fẹ́ sanwó ìṣúkọ̀ àbíkan ibi tí mo fẹ́ ti lọ sóríire ni mo bá dé mo lè ti bá débì kan kọ́kọ́ assist pẹ̀lú nǹkan tó wà ń lẹ̀ ló bá tán ẹ má wọrí mo máa lọ bá wọn ṣé báwọn lọ bí mi tí máa débẹ̀ táwọn ọgbọ́n máa gbọ́ bí tàbádé tó mọ̀ nǹkan tó wà lẹ̀ wọn ò ní sọ báwọn èrò ní àsìtì náà. tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ kọ́. mi ti gbà tó wà ní ẹsẹ̀ ìlẹ̀ tàbẹ́ tàbẹ́ tìlà wá sí. ọ̀rọ̀ ọmọ ìgbà ìgbà kọ́lé bí tàbádé iṣẹ́ ẹ wò tí máa ṣe lọ́la máa láwọn làwọn bí mi pé àwọn bàbá mi mi ò ní tọ́ bá bàbá mi mọ́ o ẹ lọ́mọ yẹn o pẹ́ẹ́dọ̀ ẹ̀fẹ́ra yín mọ́ ẹ̀kú lọ́dọ̀ ara yín ìyẹn ò mí pé wọn kì í sábà mi mọ́ o ṣe ti mọ̀ sí so ẹ jẹ́ káwọn náà kópa tó yẹ kán kó nísìn tí n bá dé mẹkáníìkì wọ́ṣọ̀bù lọ́la níbi hmm. tó ti ṣe mọ́tò tó bá ní kíní kankan kan máa pariwo gba wọn kòlíì gan tó wà ń bẹ àwọn mẹkáníìkì kù wọn bá wà dá sun tó wà lẹ́yìn hmm. wọn wọn ṣe tó bá wọn ò ṣe ni wọn ṣe láwọn ò ní ràn tó fẹ́ lọ sí ilé wa ẹ ò tí n bá rówó mọ́tò lénìí ẹ tó bá di àárọ̀ la fọ́ọ̀sì láàárọ̀ la màá dé ìràwọ̀. bàbá adéyìn náà mi yà jẹ mí o mo ti rántí gbé yàrá gan ta ni kó wá jẹun tó mú lọ́wọ́ wọ́n sún mi títí wọ́n sún mi kọ̀ǹgírí. Daddy think twice before you take the action. lọ́dọ̀ ya Saheed kọ́ lọ gba nǹkan tí mo ní ọgbà wa gba orí ìtú plọ́ọ̀gì kọ́ gbà bọ̀ ẹ wo bí kọ́ wa gba ọ́ìlì náà bọ̀ kì í ṣe tọ́wọ́ àmọ́ ṣeré káàkiri o mọ̀ pẹ́ o kọ́ gba ọ́ìlì náà bọ̀ o. àbúrò ah, ni. owó ráìsì mi mo wá gbà. owó ráìsì máa fún ọ kò tí ì yá ni. ṣé mi àyè pé ìtura ìtò ni. mo ní máa fún ọ kò tí ì yá nígbà náà lànà náà abáàná náà wọ́n jẹun. ẹ̀rọ ráìsì ọ̀dẹ náírà ẹ̀wà fifteen náírà dòdò fifteen náírà ẹran méjì pẹ̀lú pure water méjì ọ̀sán àná bẹ́ẹ̀ ẹ tún ti rán ìyàwó aláàrọ̀ mo ti ta tàárọ̀ yìí ah, ah, ṣé ẹ pé ìtura ìtò ó jẹ́ nine twenty ó jẹ́ nine sixty ẹ pé ìtura ìtò. ọ̀rọ̀ aláàjì tí mo jẹ́ lánàá kò tí ì dà tó bá ti dà ń fún ọ lówó tó ti yọ. mi mọ̀ pé ẹ fẹ́ sọ ẹ fẹ́ lé mi padà ó kù tẹ́ ẹ bá fún lọ́wọ́ mi ní kúrò ní bíbà Oǹdó lèmi o ẹ kúkú mọ̀ pé èdè ẹnu mi ò kílẹ̀ ẹ má ti agídí òǹdó bọlẹ̀ fún yín hmm. ẹ̀yin gan ẹni dúró wò tán hmm. yín gbowó mi. àkúmọ̀ ah, mi láti ló ń ṣe ìbókúta ni ah. tiẹ̀ wá ní ebi mi àti ẹ̀gbìn tiẹ̀ sọ̀rọ̀ kan ti. Ah, èmi pẹ̀lú kí n jókòó hmm. èmi ò jókòó èmi ò bá yí wá bí o owó mi mo wá gbà o owó ráìsì mi mo wá gbà bẹ́ẹ̀ sì fún mi ìkó òun yá. ó ti lè ti lọ ní kí ni ṣé ọdọ lagidi yẹyẹ ra yìí. ẹ bá wọn mọ owó ìjókòó ẹ bá wọn bóò ni àkójọ mẹ́ta ìyá rẹ ńkọ́ ojú ẹ ní ń dán yìí <laughs> àbí bí omi gírísì bàbá rẹ lójókòó. mákindé ah. bọ́dọ̀ ah. ọjà wèrè ni kí lè eh? wá sọ́ọ̀bù mi kí lè wá sọ́ọ̀bù mi sọ́ọ̀bù mi ah. ìyá rẹ dógun lẹ́ni ìwọ tó wá dógun lẹ́ni sọ́ọ̀bù sẹ́fẹ́ bàtẹ́ mi jẹ́ ni ọ̀nà fún ọ̀nà ọ̀run ni ẹ bá bá yẹ mi jẹ́ mi fẹ́ rí rárá mi fẹ́ rí. ọmọ bíbí inú rẹ sínú ẹ ló ń wò yìí. ní kíni eh, eh, mi fẹ́ rí o. ẹ dúró ná sójú òkun wọ ni nígbà orí pé ọ̀rọ̀ mọ̀lẹ́bí wọn sọ síbí wo sì paṣẹ fún jà lọ. èmi ó gbowó mi kí n tó kúrò ní àyè tẹ́ ẹ bá fún lọ́wọ́ yìí kúrò níbí. ẹ fún olówó rẹ tó tiẹ̀ mọ́jú. ilé lọ tó bá mọ́wọ́ mi. dódó tẹ dódó tẹ kókó dódó tẹ. ọ̀rọ̀ wọn ò jọ mí lójú ọmọ bíbí inú rẹ̀ lẹ lóde òun àbí sínà kọ́ yìí tó lóun ò fẹ́ rí so tó bá fún lọ́wọ́ ráìsì mi èmi ò kí ń ṣe sínà ní gbowó. bó o kórìí ẹ bàjẹ́. ẹ wo símówó mi wà fún ọ. tẹ alámẹ́tì yóò dàrú ni. ó tún dé làmẹ́ǹtì rẹ̀ rú sẹ́kọ̀ lẹ́tọ̀ àti béèrè owó rẹ̀ ni tọ́mọ bínú kínní. Ah. ìrẹsì ni ń tà bí bàbá rẹ̀ ṣe máa jẹ́nu ìṣe mẹ́ta ló pé nine sixteen ṣe máa jẹ́nu bí ẹni tó gbọ́jọ́ kú ṣe máa jẹ́nu. lọ́jọ́jọ́jọ́ ọ̀fẹ́ jókòó ni wọ́n ṣépè fún ọ. ẹ ṣe sùúrù pẹ̀lú kínní yìí ah, ẹni ò ṣe sùúrù ṣe bọ́mọ bíbí inú ẹ ni. ẹ má ṣe báyìí tẹ́yà tí màmí bá tẹ̀ bá ń dà pẹ̀lú màmí ṣé èèyàn yẹ kí n máa fi kúnra ẹ̀ mú mi ni ewu ọ̀rọ̀ tó wà lẹ́yìn ojú gbogbo tẹ́ ń bínú lọ jẹ́ ká sọ̀rọ̀ ká sọ tó wà lẹ́yìn. ọlọ́wọ́ mi ìfẹ́ gbọ́ ọ̀rẹ́ rárá rárá ọ̀tọ́ mi lélẹ́yìí ìdàkùn kí ni wà lẹ́mi kí ni wà mí sẹ́mi ìyá ẹ̀ ti bàtẹ̀ mi jẹ́ ní sẹ́kọ̀ ọmọ tó wà bàtẹ̀ mi jẹ́ sọ́ọ̀bù ni mọ̀jẹ̀ láìfi rẹ̀ o. gbogbo mọ̀lẹ̀ àmọ̀ mọ̀mi láyà o nítorí gbogbo o mọ̀ sàn àmọ̀ mọ̀mi láyà tó tó bá ti ń bínú nìsín kò sí tó lè bì wo a lórí ọ̀rọ̀ wo a ti yẹ kọ́ tánu ẹ̀. olè tánu mi láyé láyé bó ṣe wà yìí láyé láyé yín bàtọ̀ tàbí fi kú ni eléyìí. èmi sinà bẹ́ẹ̀ bọ́ sọ́kọ́ sinà dínà mo sinà. sinà ṣe sùúrù kí ni tí wọ́n kan bá wa inú ló ń bi American lottery tí mo win àdẹ̀ hmm. ti bá débi pé wọ́n ní pé kí n lọ ra tíkẹ́ẹ̀tì báyìí mi ìdẹ̀ fẹ́ kú dé pé kí ni ẹ máa bọ́ mi lọ́wọ́ owó tíkẹ́ẹ̀tì nìkan ni mò ń wá iye táwọn náà bá dẹ̀ rí kún fún mi káàkó mú ìtura mi ti rí gbogbo ẹ̀ lè jọra wọn ni mo ṣe wá bá wọn. yóò close mọ lọ ah, ah. American Lottery lọ ti lọlọjẹ eh. yóò close mọ ó ní owó tíkẹ́ẹ̀tì ah! ìgbọ́sọ̀rọ̀ ẹ̀fọ́ wọn ò ní fún ọ físà. wọ́n ti fún un. ibi wọn bá fi físà sí ekú ọ̀jẹ̀ ni ìgbọ́sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti fún mi visa tíkẹ́ẹ̀tì mi. torí balẹ̀lẹ̀ bá ti lọ́jú àbúrò ilé burú ọ̀rọ̀ ẹ̀. sinama rẹ̀. ẹ ah, eh, mọ̀ pé sinna ni ṣé o fẹ́ kí n máa fún ọ̀tá mi lówó kó fi sórí rẹ̀ kó wá jẹ gábalẹ̀ lẹ́yìn ọ̀la ìbásọ̀ tá a ti fi kú rè mi mọ̀ sọ bẹ́ẹ̀. ọmọ bíbí inú ẹ ẹ wo sinna ìwọ ló ní bínú sórí inú mi sì ń bí lọ́wọ́ orí eré òní lẹ́tì yóò pọ̀ sí gbogbo ohun tá a bá gbé ta là á gbé ta bí ṣe ká tọkọ lọ́kọ̀ lórí gbáǹbì ọ̀ọ́rì tíkẹ́ẹ̀tì rà ìwọ máa lọ wọn pè ọ́ wọn pè ọ́ inú ní ń bí lọ́wọ́ wí ń pè ọ́ pẹ̀lẹ́ sínà pẹ̀lẹ́ àmọ́ bàbá sínà kí ló dé tó lóhùn ìgbésí ayé báyìí ẹ̀yìn tẹ̀yàn bá ti bá dàgbà eré kéèyàn máa ìwọ owó ẹ̀bọlẹ̀ díẹ̀díẹ̀ ni o ọmọ bíbí inú ẹ̀ ló ní oríire rẹ̀ ò ní bọ́ sí sọ́ọ̀mọ̀ pé sísínà báyìí lọ Amẹ́ríkà tó dé ìwọ náà do lórí ire nu ètò wa mú kíní ìjẹ̀tọ̀ tó ń lọ lọ́rùn ló ti fẹ́ kákọ́ ìlì tó tún fẹ́ jẹ gbèsè mọ́ gbèsè ṣé bí wọn náà kàn lẹ́ni tí ta mọ́tò lẹ́gbẹ̀ẹ́ títì lọ́mọ ta ẹ́ńjìnì làálàá kò níbi iṣẹ́ mẹkáníìkì sọ̀rọ̀ pa alẹ́sẹ̀ ní ìdádúgbò. ìgbẹ́dúdẹ tó tún kẹ́kẹ́ ìgbẹ́dúdẹ jáde dákun yín lọ lóye lóye ọjọ́ tó fẹ́ kù ní yọmọ dúmọ́ tó lé látọ̀ náà kí ni mo ṣe ibà ẹ̀rọ pé wọ́n ta mọ́tò lu èbò ni ẹ bọ̀ sọ bí ìwé lẹ́nu lákòókò ní kó ibùkún olùkọ́ jùmí jáde mọ́tò òní jù lé fún ọ. oríire táwọn èèyàn mi ń fẹ́ fọmọ wọn tí ọ̀bọ̀ sí i. mi ní gbà mi ní gbà á sọ tàbí fi kú ni mi àti ẹ. ó ti dáa ẹ ẹ wọn á gbọ́ bàbá sí náà tó bá ti lọ́ọ̀gbọ̀ torí tí mo fi ní wọ́n bọ̀ san gbèsè náà ìsìsì owó rẹ̀ sí ni tó bá ti yá sí tán bíi jára mọ́sẹ́ lónìí kan gba gbogbo gbèsè bá gbà wọlé kó o lè lọ san nine sixty two twenty lèmi jẹ èyí sì lọ san two twenty yìí. nine sixty owó ráìsì lọ́fẹ̀ẹ́ santi tọ́gbà jíjìn one thousand ojú tí ojú tọrẹ rẹ wọlé ojú òtí o. ìlé take your alami làwọn o ẹni ta ni kó wá jẹun tó mú ni lọ́wọ́ wọ́n sún mi títí wọ́n sún mi kọ̀ǹgìrì. Daddy think twice before you take the action. Brother think twice. Orí ìyàwó kò yálé better think twice. Before you take the action. Brother think twice. Irọ́ tó máa jọ mí o. Daddy think twice before you take the action orí ìyàwó kọ ìyàlẹ better think twice o. Oh. Láìdé máa Láìdé bọ́bí o. mo ní o bá ń pẹ̀gbọ́n rẹ̀ látàárọ̀ ò sì pé mo fẹ́ bá yín pè wọ́n bọ̀ bẹ́ẹ̀ ṣe ń yọ fóònù lẹ́yìn fi sínú báàgì bẹ́ẹ̀ ṣe ń yọ lẹ́yìn fi sínú báàgì bí ẹni pé mo fẹ́ lo recharge card yín tí n bá dẹ̀ fẹ́ pé mo ní káàdì mo lè fi pè. o hmm, hmm. ní ìlójọ́ tí lò ń kọ́ tọ́kọ gbogbo ẹ̀ ló gbọ̀n tán lórí kínní tí ò bá ṣe yí pé ojú tèmi náà ti ṣe bàìbàì ó rò pé ìlè pè fúnra mi ni ó dáa bá ń pè. kí lẹ fi save number wọn báyìí. àá ṣẹ̀ṣẹ̀ ń pè ní adé adé ọmọ mi. ẹ pẹ̀lẹ́ o màmá adé ṣé mi ò kí ń sọmọ yín. àbàgbàdé. Thank you. nọ́mbà wọn ò tí lọ ní báńkì pé ok ó ti rìn. adé ọkọ mi ẹ̀sà ọ̀gbìn ará ògbójò ẹ̀sà ọ̀gbìn ọ̀rọ̀ wà tí mo fẹ́ bọ́ ọ sọ ni ọ̀rọ̀ wà ni kò burú o ìmọ̀ retí ìpè rẹ o. Yeah wà ẹ̀gbọ́n rẹ̀ fẹ́ bọ̀ sọ̀rọ̀. bọ̀dá mi látọjọ́ imú ti mísì yín gan-an ẹ wò next week ni mo padà sí school o mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi package ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń bá mi package ẹ̀ mo trust yín mo trust mi lẹ́gbọ̀n ọ̀dẹ̀ ẹ ṣe ẹ ṣe ó dáa ó kì bá bàa mo fẹ́ padà sí school. ẹ lù ẹ lù wọ́n ti kọ́ ọ̀sẹ̀ ẹ̀ ṣé mi sáré padà sí. ṣé ojú dábàá tún ní ìsábà kó dànù ah, ni. kí ni kí ni máa ṣe ọ̀nà kí ni máa ṣe ọ̀nà nígbà bá túbọ̀ tún eléyìí tá a dànù á ti tẹ̀lé fún wúrà mi ọmọ ọdún méje péré lọ báyìí tí wọ́n ti mú ọ wá kọsẹ̀ hàn yìí sẹ́kọ̀ọ́ yẹn kọ́kọ́ lọ rí ó ti pé àdàpé gbèsè ń bálásì èmi ò ní sùn wá sí èpè láyé mi òponu. ìyá sínú. tá a wá ń wí gbogbo ẹ̀ náà tí wọ́n náà ń tẹ́wọ́ pẹ́ ogun tá a bá lọ́wọ́ ẹ̀ tó ń ṣe ń bolo tirogun rógùn bolo níbo ni wọ́n gán ti sọ ọjẹ́ ló fi lè sọ̀rọ̀ ni. kò rí bẹ́ẹ̀ ló mú kí ọ̀hún lẹ̀ ǹjẹ́ kí ǹjẹ́ kó ní kí ó ṣàwò kí n sì wò ó bá fi gbé ta. ibidun lọ kẹ́ oògùn màdúrú rẹ lọ́wọ́ ọmọ pé tí ju ẹgbẹ́ ọmọ rẹ lọ lọ́wọ́ ogun náà wà ń tẹ̀lé ó ṣe ń so wọn ṣàní kí kíkí kiri wo ni kò tó fẹ́ gbọ́. ọmọ ní bọ́sù ní ìgbésẹ̀ máa dàgbé mi. ẹ̀ẹ́dàbọ̀ ẹ̀ẹ́dàbọ̀ òtúgbó alògbó ọmọ ọdún méje wọn ti mú ọ wá sọ ah. ọ lọ ni nígbà tá a ti ń ra páàtì mọ́tò dákun ṣe ṣàkàtàkàtà máa gbé lọ. èyí rọ èmi náà fẹ́ wò náà pé bọ́ọ̀bà tiẹ̀ lọ ra páàtì kìí ṣe Ghana must go ló gbé lọ mo wò pé ẹ o tiẹ̀ yẹ kọ́ ọ̀ràn ma. èmi ní kébé ó gbẹ́rù ìyàwó rẹ̀ wá bọ́ ṣọ́ọ̀bù bí tó bá lọ lé lálẹ́ kọ́ lọ rè é jápọ̀ ni ìwà mọ̀ pòun náà ti wà ṣọ́ọ̀bù ẹnu musa gbélé kó o gbé òun àti ẹ̀ o máa gbé lọ lé papọ̀ pákátí lọ́ba tán. àtúntò àti ẹ̀ kíyàwó rẹ̀ ọmọ lọlé tọ́ba ní oye lóṣù mẹ́sàn-án káwá bá ń ṣe súná ọmọ. ẹ wo mi wo mi wo mi bí n bá fẹ́ yàwó kejì kìí ṣe ìyàwó tiẹ̀ ní mi ò lọ fẹ́ ìyàwó tèmi ní sulọ́kà ni. mo wulẹ̀ wá sulọ́kà káàkiri bí mo lò dé náà kò tí ì bàjẹ́ ẹrù rẹ̀ mọ́ ẹgbẹ́ lọ́lẹ́kọ̀ ọlọ́mọ lòyókù bọ́yọ̀ ǹjẹ́ fún ọ. ilé fi àlòkù tiẹ̀. kí ló burú nù rẹ̀ èrò ọmọkọ ọkọ̀ jóná àtúnkùn bọ́bá tó dé bọ́ọ̀sì ọ̀bùn wọ́n tún rọ́ọ̀sì ẹni tàṣírí tàṣírí tàṣírí ìwò onímọ̀ àpòtí jóná èrò ọmọkọ ebí mi mo lòókù wọ́n náà máa mú un lọ. mi ò fẹ́ yàwó sára bí bàbá jogún lè jogún rẹ ìwọ ló ní nǹkan rẹ ọlọ́run pẹ̀tù sí ti mẹ́lẹ̀. èmi kọ́ mo ní ọlọ́run ní pẹ̀tù sí mọ́ mo lọ. ẹ̀yin dúró náà ẹ̀yin bàbá sí náà pẹ̀lú bí mo ṣe bì ọ́ náà ṣé o ò ní gbọ́ ò ní dáríjì ọmọbìnrin yìí lọ́n sọ. ìní gbà ìní gbọ́ nìkan gbà. o ò ní dáríjì ẹ bọ́ bá rí bẹ́ẹ̀ kò sí wàhálà ẹ alógbó lọ gbé kó gbé sẹ́yìn ọ. nígbà o wá ṣàìsàn. kò sí tọkàn mi gẹ́gẹ́ ń mi àmọ́ bàbá ọ̀dà ọ̀dà kò ló méjì nìjẹ́ nígbà wa ń bí tó n máa gbéyà n kò sì nìkan gbọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ lọ tẹmí bá bọ sọtọ wa lẹ́nu mìíràn táwọn mọ̀lẹ́bí ẹ náà bá wá bí ọ tọwọ bá gbọ́ a jẹ́ pé tí wọ́n bá tún gbéyàwó yín ká wọn ó tún ká ni. ìyá ìfẹ́ni sọ́kùn máa lọ ọkọ̀ wọn lọ jọ lé ẹ wo ọlọ́run pẹ̀ tì sí lórí gbogbo kan ló ní bàbá rẹ ọba tẹ́kì ń dá wọn náà. orí àkúrú ni wọ́n gbé yasi. bàbá lè gbé àbúrò bẹ́ẹ̀ yé ọ ni. bàbá lè gbé. tí èèbá ti rádà rádà lára wọn lòdì. yasi náà máa lọ ọdún mọ́tò máa lọ ọdún mọ́tò. ọmọdé náà ló ń bọ̀ kẹ́yìn ayé ti bàjẹ́ máa gbé ìtẹ́ ẹ lọ. gbogbo bí wàá kájú kò sí ní gbóná bí wọ́n fún yìí náà ti àdúgbò ti a báyìí. Hmm. ẹ àmọ́ ẹ bàbá sínà. ẹ̀gbọ́n sínà. seven fifty tó jẹ mí bá a mú omi kí n lè repo onú mọ́tò kọjú. mi ì tí ì rí owó báyìí tí bá ròhún ó fún ọ. ẹ owó wo ló wá fẹ́ kí n fún ní ìsìn májọ́ ọmọbìnrin lẹ́yìn lẹ́yìn ìsìn so yín fún lówó tí ó fi wọkọ̀ lọ àbí kó sírú ghana must go ìmọ̀rí ṣé tó bá pàdé ẹ̀ lọ́nà òun ò ní rò pọ̀ ya wèrè nígbà tí máa sọ fún àsán yìí. ẹ kí ló fi ń ṣèyàn èyí ló ṣe láti Èkó lọ Àbújá ó ní Buhari wọlé yóò dọ̀ mọ́rin kì í. kíyàwó tí ọmọ rinṣẹ lọ kọ́mọ rinṣẹ lọ láìsí kó àsàsìkò àgbàdo tí ọmọ ìjà àgbàdo rìn. kọ́mọ rin kì í kọ̀ọ̀kan mi ní ayé tiẹ̀ náà èmi mọ lẹsẹ̀ tí fi rìn ẹ wọ awo mi ò lè gbọ́ sí létí tèmi torí kò sí nǹkan téèyàn lè tó lè lò kù láyé àlòpani èèyàn ò lè bọ́ lò. ẹ̀dá kò sí lè jẹ́ mọ̀ntẹ́rù. nígbà tí o wá sí mọ̀ntẹ́rù kí ni tó lò tó sẹ́kù tó da téèyàn bá rà yìí. ibẹ̀ ẹ̀ sátayà nú lẹ́yìn rẹ̀ o. ẹ̀ sátayà lára eléyìí àwọn ti lò yá sínú pa fún ọ̀dà ṣẹ́ńjì díẹ̀ nù owó mi. o lè tọrọ tọrọ gbà o lè. alógbó. ọ̀dà o. ọ̀yà ìwọ bọ́ọ̀dì bíi yé sílé já yà sínú ẹ̀. ìrọ̀ tó máa jọ ọ́ ọ́ lè máa jẹ́ máa lónìí o. ìṣèlú máa padà wá lọ. èmi ò ní jogún rẹ̀ ètò olókùn gbogbo kẹtọ bá lò bá àlò pa ni kò sí ìkẹtọ olè lò sí àlè bá kẹtọ. orí mi má jẹ́ kó pa mọ́ mi àkùrọ̀ mọ́ ni ta ko ni olúwa dákun láàmì. ìwọ ọlọ́run ìwọ mà lọ̀rọ̀ rẹ yé o ah, ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ mo fi ògo fún orúkọ rẹ ah, nígbà tí ìbídùn tó pètèpè o tó lé mi kúrò ní ọkọ mi ah, ṣùgbọ́n ìwọ ọlọ́run ó wá jẹ́wọ́ ara rẹ ó jẹ́wọ́ ara rẹ ó wá mú mi kúrò ní aginjù ó wá mú mi dàgbà àgbà lọ́run mi mo wá gbàdúrà o mo bẹ̀ ẹ́ o ibi kan láburú kan ó jẹ́ kó ṣẹlẹ̀ sí ọmọ mi adésínà o ọlọ́run mọ̀ bá ń sọ ọ́ mọ̀ bá ń sọ ọ́ o abẹ́rẹ́ nǹkan kádésínà ṣe fún mi èmi mo wà nínú ilé báyìí nínú ààfin ọba ọlọ́run ẹ ṣé o mo dúpẹ́ ọlọ́run mi ẹ ṣé o mi o bá ń sọ adésínà o ṣé o. dáhùn ẹ dáhùn. mo ń bọ̀ mo fẹ́ bá ọkọ̀ tó yìí dáadáa. àbí ìwọ ni Rádékẹ́. bẹ́ẹ̀ ni Mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ yá ni mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀. Jókòó. Bó o ní ìpẹ̀lẹ́ ọkùnrin. Ọlọ́run mo o. Ah, Ọlọ́run ṣe o. Ìtí mo ṣe rí láìsẹ̀ tí ìsọ̀ kankan. Ó tẹ́ mi lọ́rùn. Ọlọ́run ṣe ń tọ́jú fún mi. Ah, Ọlọ́run ṣe. Kí ni kí n fún ọ? Wọ́n mi bù wọ́n tẹ̀. Ó ah, kèké látàárọ̀. Bóyá omi. Omi ẹ ṣe oh, good. ojú lè tilẹ̀ látàárọ̀. inú mi ti ṣe wọ ìlú wa ẹ ṣe ah Dasila má bínú pé mo dá ọ dúró láti ẹ̀kan. mi ì sísá mi ọ̀rọ̀ tá à ń sọ lórí fóònù náà ni mo wá bá yín fún un ẹni ká kúkú ríra pé kò ń sọ̀rọ̀ orí fóònù ọ̀rọ̀ lé bàbá wa ni ṣe mọ̀ pé ẹ̀ lákàkún kankan mo dẹ̀ ti mọ̀ sí wa yín ọ̀rọ̀ lé bàbá wa yìí ẹ jẹ́ ká mójútó kí gbogbo ẹ̀ máa dira dáradá ṣe mọ̀ pé ọlọ́run ti kẹ́ wa àlọ́bà kan èmi àti yín náà ẹ jẹ́ àtúnlé bàbá wa ṣe bí bẹ́ẹ̀ kọ́ á padà dàwó ni o kò ní wúlò fẹ́ nìkankan. Mm bẹ́ẹ̀ ni kí n là kàkún ètò ọ̀rọ̀ lọ sí ṣùgbọ́n kì í wá ṣe bíi ilé bàbá wa o ah, ó kàn jẹ́ pé hmm, bí mo ṣe ń wò yìí kì í ṣe owó kékeré ló máa ná wa o owó tá a fi ṣe òun náà ni. ẹ wo ọ̀rọ̀ nípa owó yẹn ẹ̀ fi lẹ̀ wọ́n ti já mi sáwọn developer kan àwọn developer yẹn lá bá wa ṣe wọ́n á ṣètò our taste ni bàtàn bàbá wa tún ṣe tán a ti máa ṣe agreement iye tí wọ́n máa gbà nígbà tán bá ṣe tán wọ́n á gbàyàn síbẹ̀ àwọn èèyàn yẹn á san owó tiwọn tí wọ́n bá ti gba owó tiwọn tán wọ́n á dálé wa padà fún wa ó di tiwa láéláé nìyẹn ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ àbúrò mi ò yé yín. Ah! inú náà dáa tá a bá ti ní gbalé lọ́wọ́ wa. Hello, baálé mi. Hello? Oh yeah. <laughs> Ẹ̀yin náà lè lọ́rọ̀ wá. Ẹ rírí ọ̀rọ̀ Adékẹ́ náà ni. Bo ọmọ dáadáa lọmọ ń wo. Ṣẹ̀rí nǹkan tí mo fẹ́ kẹ́ rí ń pa ẹ̀gàn lẹ́tìrí yẹn. Um, bí wàá ṣe rí gẹ́lẹ́ lẹ́tìrí yẹn. Mo fẹ́ ká tètè ṣe gbogbo nǹkan tá a bá ṣe lórí rẹ̀ torí fún kí ni tá a bá ti pẹ́ lórí inú èsìkéṣì a máa bá níbẹ̀ o. Ah, eh, tó bá ti fi pé láìkẹ́ ẹ̀dẹ̀ wá òkè pẹ̀lú ẹ̀ ah, well i'm good to go. ẹ ọmọ ń dà á pọ̀ hm? àfi bí ìbò jẹ́ pé ó ti tó bí ọdún méjì tá a ti mara wa ìsì ń tọ́jú mi hm, kó báńkì tó bá ti pè. Hmm. ẹ kò sí wàhálà ẹ mọ̀ ẹ jẹ́ kí n pè yín padà létà ká lè sọ dáadáa ọ̀dà ní màá retí ìpè rẹ. ah mm. eh, adé. ọmọ rẹ ni àwọn ló pè àbí olórí ọ̀rọ̀ adékẹ́m náà mo sì ń bá a sọ. ó ti sọ̀rọ̀ ọmọ yẹn fún mi ṣùgbọ́n ó ní àwa yọjú sí mi ẹni tá a sì ń gbéyàwó bọ̀ wá bá lọ́rọ̀ yìí kì í gbé gànà wòran èmi náà retí ẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ẹ ṣe wá ròyìn èyí ah ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó ti jẹ́ kọ́kàn tèmi gan máa fà sí ọlọ́run á jẹ́ pẹ́ o. ọmọ ń da ọkọ ah hello engineer mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. mo sọ fún yín pé mo lọ sọ́dọ̀ ọmọ mi náà ẹ mo sọ fún yín mo sọ fún yín pé mo lọ sọ́dọ̀ ọmọ mi. ẹ má wọrí màá pè yín padà sí i. Adékẹ́ àdúrà rẹ ọgbà àmín mà. sórí látànà tó o ti dé bíi àfi ìgbẹ́ pé ó ti pẹ́ ká ti mọ́ra wa ṣé o wá rí mọ́ bínú kò wá sí tí ò lè gbà tàbí kó mú kúrò lọ́wọ́ èèyàn tí wọ́n bá ṣàtìrẹ́nu tí ń bínú wọ́n ṣàṣọ fún un pé sọ́ọ̀rì bí àtẹ̀yìn olóòbò. ẹ ṣe bọ́ mi ó tọ́ ni ah, ìwọ̀n ogún mi ni mo sọ fún ogi tó máa bọ̀ lọ́dọ̀ yín o àfi bí mo yẹ débi tán wọ́n ti bẹ̀ sí ń pè wọ́n ti ń pè wọ́n ti miss mi nìyẹn ah. bọ̀ mo ti jẹ́ kó yé wọn pé ọ̀dọ̀ yẹ ọkọ mo lọ sọ yẹ kó lè fún mi ní táìmì àti respect yẹn pé máa wà lọ́dọ̀ yín wo ìyún náà dáa bẹ́ẹ̀ ìyún náà dùn mọ́ mi bẹ́ẹ̀ ah kí ni ó fi hàn yí pé abẹ́rẹ́ rẹ lókun ń dinú pé olóníbẹ̀rù tó bá sì ti rí bẹ́ẹ̀ ń kó lé sí wa kú irú nǹkan tí mò ń wá gan-an lọ. ẹ àbí òní yọ ìlú mi dùn bẹ́ẹ̀ tó ti gbọ́ mi báyìí tó bá ti rí wọn dábàá. ẹ máa ń pè wọ́n sí pé kó má bèrè ẹ ṣe mọ́ mi. ó dáa bẹ́ẹ̀ gan-an ni ó já sí wípé òun ni alága. tó bá máa jó ṣòkòlò jó ṣòkòlò ni ṣákàlà jó ṣòkòlò ẹgbẹ́ kan sá lé mi lé ní ó dẹ̀ dùn mí gan ṣe lójú gbà mí tì báyìí tí ó bá ṣe bẹ́ẹ̀ ni ṣé ṣé ṣé ni yẹn máa sọ̀rọ̀ sí mi ẹni àwọn ọmọ máa ń sọ́ọ̀tù mi lórí lórí nǹkan tí ó tó. ẹ̀lọ́ kí ló ṣẹlẹ̀ gan-an ojú ti ọ̀rẹ́ mi ojú ò tì mí ẹni ẹ gangan ni ò lójú tì náà kí ló ṣe é nǹkan bá ṣe é ó ti bá mi náà kí ló ṣẹlẹ̀ àti last week lẹ́ẹ̀kì ti sanwó ilé mi ìgbà tí mo dẹ̀ ń pè yín tẹ́ ẹgbẹ́ kan ẹ̀dẹ̀ mọ bí mo ṣe rí for for now. má yẹ wọlé ní kẹ́kẹ́kẹ́ yẹn dín ṣe ló ṣe ṣe ló bẹ̀rẹ̀ sí pariwo everybody ló mọ nǹkan tó yàn sí ètí tí lẹ́ fi jóná. bọ̀ kí ló ń ṣe máa yẹn gan-an ó dàbí kò mọ ṣe o bọ̀ kò ń ṣẹ̀bi ẹ̀ èmi bí lè pè èmi gangan ni bọ̀bọ̀ yẹn fẹ́ embarrass kì í ṣe wọ̀nà ẹ kò le èmi gan máa jọ lójú màá make sure pé owó ọdún mẹ́ta ni màá sọ sílẹ̀ fún three years. exactly. owó ọdún mẹ́ta. wọ́n ma right now don't ni ma ṣe bí hello. hello. hello. ta ni oh i don't know but mo fi pe network yẹn wà ó kí What? tó. network wẹ́. bó ṣe ń wọlé ló ṣe ń sọ. nọ́mbà bàbá i don't know bá máa jọ ṣàkàlà jọ ṣàkàlà tó bá máa jọ ṣòkòlò tó ṣòkòlò hello ṣàkàlà tó ṣòkòlò àwọn gbogbo ni wọ́n ti sọ. àwọn service provider yìí ni àdúgbò àmọ́ nọ́mbà wọn bíi one eighty tí wọ́n ti ń pè yàn yẹn. kí ló dé gan-an. àwọn nọ́mbà yẹn ni àwọn tó máa ń sọ pé tu kíníkan kìnìkan kọ́ látún. Eh, ẹ ẹ náà ń kọlẹ̀ all right all right màá ṣàpè bọ̀bọ̀ yẹn i will make sure ìdọ̀tí nìyẹn ah no no no no no no o mọ̀ mí nà you know i will do that. dúró náà sọ̀rọ̀ ìdúró rẹ̀ ń bí kò tí a fẹ́ mọ ọpọlọ wa kí ni kókó ìdúró rẹ̀ ń bí. eyín aṣọ ọmọ kọ́lẹ̀ ò rí bá mi fọ̀ omi rèé ò rí bá mi pọn kí ni ìdúró orí burúkú ó kọ dúró orí burúkú kalẹ̀ ń bí báyìí látàárọ̀. sẹ́mi àti ajọ fọwọ́sọ lánàá àbá àjọ iṣẹ́ ti ẹnì wọ́n ṣe iṣẹ́ tèmi náà mò ń ṣe àbí ṣé bí mo ṣe dúró orí rẹ mo dúró sí. iṣẹ́ orí burúkú wo ló ń ṣe nínú ọ̀run tó sọ rẹ daṣọ́ bòde ọ̀run àpáàdì ìwọ̀n ń ṣiṣẹ́ tiẹ̀ ló dúró orí burúkú lémi lórí látàárọ̀ ṣébí géètì lọ ní oṣọ́ tó kọrí síbi géètì tán ní kó oṣọ́ tó bá rí ẹni tó gọ̀jù ẹ ló yẹ kọ́ lọ pa ni. ṣé wàá fi bí gbogbo inú ilé ìṣètò àti màdàmú àti gbogbo inú ilé pátápátá àbúrò màdàmú ni bó sì jẹ́ pé ẹ̀gbọ́n màdàmú ni ẹ̀yin lẹ́jọ́ mọ̀ láàrin ara yín mo ti sọ àwọn méjèèjì yìí wọlé kó tó di pé mo wá wá bí kí n wá mọ sọ̀wọ́ náà iṣẹ́ tèmi lèmi ń ṣe ibi tíṣẹ́ mi bá sì ti bá mi ni bó jẹ́ nùrùn ní tí mò ń gbowó lé lórí tèmi. ṣé o wá rí kó o tó kó orí burúkú tiẹ̀ bá mi nínú ilé yìí màá yà yẹra fún ẹni tó bá kórí burúkú ẹ kó kó kúrò kó kó kúrò sàkání mi kó lọ máa ṣọ́ géètì tán ni kó máa ṣọ́ màá pè màdàmú sí ẹ̀ǹsì ìjà bọ́ lẹ́nu ẹ̀ tán yányán ni. kémi kórí burúkú àbórí ẹ ti dàrú ni sọ́pọ̀ ẹ lọ ni ó ń ṣiṣẹ́ tiẹ̀ mò ń ṣe tèmi kí ni tí iṣẹ́ ìwádọ̀ papọ̀ máa fọṣọ tó ń fọ jẹ́mi dúró tèmi iṣẹ́ owó tèmi ń gbà ó lè mí ṣe. tó bá ní tó fẹ́ ṣe abẹ́tà kó lọ fọ mọ́tò tí madam fẹ́ gbé jáde nírọ̀lẹ́ kó kórí burúkú ẹ̀ kó kúrò bíbá ẹ̀. ó dáa o bóyá àwọn ló wá bá mi fọ mọ́tò lánàá ni ló fi dológun lọ fọ mọ́tò lọ fọ mọ́tò lọ fọ mọ́tò lọ fọ tó bá ń fọ mọ́tò lánàá ni fọ́ṣọ́ tiẹ̀ iṣẹ́ tèmi lèmi èmi kú wò pé níwọ̀n bá kí n sínú iṣẹ́ owó tí mò ń gbà ní bó ti yàn wọ́n sọ wò ọ̀pọ̀ ti ẹni wàhálà ti ẹ fọfọ lọ́hùn sọ bọ́lọ́hùn ti sọ ẹ̀kọ́ mẹ́rin. tó bá máa jọ ṣàkàlà jọ ṣàkàlà tó bá máa jọ ṣòkòlò jọ ṣòkòlò èwo ni ṣàkàlà tó ṣòkòlò tó bá máa jáṣẹ́wó kú ṣòlóṣo slay mama no be big deal àmọ̀ yẹn afẹ́fẹ́ ti fẹ́ àti rí díẹ̀ díẹ̀ kúrọ̀ níyì ọmọ ẹ̀tẹ́ ló ń wá òtítọ́ kòrò sàn jùlọ lọ sílé màmá no be big deal àmọ́ yẹn. báwo dẹ̀ ni jíìsì ló fẹ́ jù ọ̀rẹ́ mi bébí mi ń bọ̀ láti yes my baby is coming in three days time ṣorí mo fẹ́ kó jẹ́ pé mi àti ẹ̀ làwọn jọ gbé ní airport torí kò ní dá kí n dá lọ and again mo fẹ́ kó mí ìtọ̀kan mi yes ooo mo fẹ́ kó mí ìtẹ̀ wọ́n ebi gan ti wà yíká láti rí wọn ṣé tí o ti dè tó ń ròyìn wọn fún mi ah ọ̀rẹ́ mi bó ṣe sọ fún mi gan-an mi ti dùn má tẹ̀lé ẹ o ah, ọkọ gbogbo nǹkan bẹ́ẹ̀ ni mo máa ń like follow ṣáà. òǹkọ ò wait ah, ah, láti meet ẹ. Eh, ẹ jẹ́ kó máa sọ fún mi pé wọ́n ṣe this wọ́n ṣe that kò sí kò tán ṣe fún ẹ tán wọ́n wá fẹ́ dé ṣé wọn nìkan ló fẹ́ jẹun nǹkan tán bá gbé bọ̀ ni. àmì ìdílé dájẹ́ tó bá ń gbọ́ òòlè dájẹ́. wọn á kó wọn á kó wọn á gbé báàgì bọ̀ wọn á gbé pọ́ọ̀sì bọ̀ wọn á mú gbogbo bàtà wọn á kó bọ̀ fún wọn ṣù àìmí gan-an ọ̀rọ̀ báwo lè ṣe mọ̀ kó máa mú pọ̀sán. wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe mímú bọ̀ fún ẹ. mo ti sọ fún pé kó bá mi mú àwọn oríṣiríṣi nǹkan tó pọ̀ wá. o wristwatch tó tó fi hàn mí lórí fóònù ẹ̀jọ̀ sí yẹn hmm. ah, tètè sọ fún wọn báyìí o kò jẹ́ méjì ni ah, ọ̀rẹ́ mi wá wọ̀rí. ẹ wo ẹnjìníà kò lè bọ́ sí tí ó bá ń ṣe pé nǹkan tí mo fẹ́ bá yín sọ wá very important mi ò ní kúrò lọ́fíìsì kí n máa bọ̀ wá bá yín bí náà ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. kí ni tó fẹ́ bá mi sọ kí ló lè tó yẹn. láti last month ni mo ti notice pé mi ò rí period mi like mo ti lóyún. oyún burúkú wo ni ibo ló ti máa róyún ah, look ó yẹ kó yé ẹ o pé mo níyàwó mi ò dẹ̀ fẹ́ nǹkan tó máa ba ilé mi jẹ́ ah, look má gbé yẹn wá o má gbé yẹn wá mi ní láìkẹ́ o. ìjọ kí ni gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí gbogbo tèmi àti ìjọ ń wà pọ̀ ẹ ṣe sọ fún mi pé à ní agreement láti láti láti lóyún gbà yẹn ẹ wo mo ti lóyún ẹ dẹ̀ mọ̀ pé mi ò ń ṣọmọdé mọ́ mo fẹ́ bímọ mo dẹ̀ fẹ́ adé orí. ṣebí adé ló ń wá sí um. wàá rí adé sórí tó bá ti dọ́dọ̀ àwọn onítìátà wọ́n á fún ẹ ládé sórí nípa ti ọkọ àbí oyún àti ọmọ mi ò rò pé mo ní interest nínú èyí but dúró náà kápẹ́ mi ò gbé ẹ kúrò ní ibẹ̀ yẹn bí wàá ṣe máa jábọ́ lójú àwọn ọ̀rẹ́ mi nìyẹn wàá kọ́ máa sọ gbogbo ilé ó mọ tó ṣẹlẹ̀ jẹ́ kí n lọ discharge wọn I'll come back to you a lè sọ gbogbo bá ṣe jẹ́. dẹ̀ ní sùúrù ah, ah, ní sùúrù náà. o oh, no no no excuse me please John torí Ọlọ́run mi ò tí mi ò dá mi ò dá sí ẹ má má gbé ẹnu ẹ sọ̀rọ̀ tó wà lẹ́yìn kó kàn ẹ tó bá kàn ẹ máa pè é kò sí kàn ẹ ṣùgbọ́n jọ torí Ọlọ́run and again let me tell you something ṣùgbọ́n iṣẹ́ ẹ̀ ó ti tán nínú ilé ilé ni. gbogbo wẹrẹ ẹrùwẹ ẹrù òṣì tó kọ́ ẹ kọ́lá ìwọ máa lọ. máa lọ tiẹ̀ dìde. wow kó máa lọ nítorí ṣé ìwọ fúnra ẹ wà òkè ṣá bọ́ọ̀lù ṣe máa sọ pé kọ́mọ kọ́mọ kọ́mọ máa lọ. mo máa lọ níbo ti dé máa lọ. máa yẹ̀dà kò kúrò nítorí máa tún máa sọ máa sọ bàtà fún wèrè àbúrò àbúrò ègbò kí ló dé kí ló. mo náà bí bí ti báwo kí ló ń ṣe ègùn. ṣé nítorí wọn ló ń sọ sálárì fún ló wàá tó gbogbo àlẹ́ wa pọ̀ tó báyìí ìrọ̀lẹ́ ti pọ̀ náà. oh fine mo tẹ̀ sí ìwọ náà ti máa ríra ẹ òun ríra ẹ bí bẹ́ẹ̀ sí àbí ìyá ìwọ gan kó bàtà ẹ kó bàgẹ̀ kó jáde síta kúrò fún inú ilé mi fún mi. kí ọ̀rọ̀ tá sọ ìdílé ìlọ ni. jáde síta kúrò nínú ilé mi fún mi. kí n dìde. dìde. kí n máa lọ. Um, madam. Uh, excuse me eh, um, mm, kí ló kàn yín kí ló ń dá sí ọ̀rọ̀ tí ó kàn yín fún náà eh, kí ló ń dá sí ọ̀rọ̀ tí ó kàn yín fún náà ó ah, lè ń dá sí òun gbẹnu sọ̀rọ̀ tí ó kàn yín. kí n máa lọ́nu ilé ẹ̀ ok. ṣé o ti gbọ́ máa rìn kiri àdúgbò máa rìn kiri ilé bíi pé ni. ọ̀nkú ẹ̀yin ẹ má wọrí ntì mi ọ̀rọ̀ ẹ ti yé mi kí ni ètò ti bẹ̀rẹ̀ nìyẹn a máa ṣètò ẹ̀ ẹ wò bó ṣe máa ń wùwà nìyẹn. wọ́n ìtòṣe fún lẹ́ni ní chance láti ṣe máa wẹ́ sá nínú lẹ́mẹ̀. ṣó ojú tó ṣe tí bá kó bàtà fún ìwà tí. kó ṣì kó bó ṣe ń ṣe lọ. Hmm. ó jẹ́ ìdá sí nǹkan tó. Um, so tí èèyàn bá ń ṣe nǹkan tí ò dáa tó dẹ̀ ń sọ fún èèyàn téèyàn wá fi pé nǹkan téèyàn ṣetán sọ fún èèyàn pé kò kò necessary kò sọ níbẹ̀ rẹ̀ o mú ọmọ ọ̀dọ̀ o mú yẹn bú o mú olù àti ẹ̀gbọ́n ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ tó ń tọ́ láti correct ẹ̀ o mú yẹn náà o gbé àrùn lójú ọ̀rẹ́ ẹ̀ ń bí ni mo ti ń sọ fún ọ pé ẹ̀kọ́ rẹ̀ ní sòwò o sàn mí ọ̀. Now tell me. Tó bá wú ẹ̀sìn wàá kó fẹ́ kàn fèsì mi, wàá tẹ̀ bù mí, tẹ́wọ́n lé àbí kò wá nǹkan kan jẹ̀ láwọn olórí jẹ. Dìde rí bó ṣe ń rún ni o. Sórí gbogbo nǹkan tí mò ń ṣe yẹn, ti art lásán ni, ìyálé lásán ni, everything tí mo ṣe yẹn, it's all because of you, I mean it's all because of us. Sori tí mi ò bá pariwo mọ́rẹ́ mi bẹ́ẹ̀ kí n bínú mi kó tiẹ̀ lè jáde kó fún wa láyè for the meantime ó wà ní ó rojọ́ ní so mo feel pé i need space i need time reason to me. act bẹ́yẹn nìyẹn pé kí n tiẹ̀ fi lé òun lọ at least ó máa fi mí lẹ̀ for the meantime. Eh? ọmọdé náà ń kọ́. Eh, tọmọdọyé náà á tì ní gbogbo ẹ and trust me mi ilé ẹ bá wúlò wọn fi ẹ kò bọ́ sí i nígbà tí mi ò kí ń ṣe wèrè ìwọ náà gbogbo nǹkan tí mo ṣe yẹn tí màá kọ́ dìde ìwọ náà yẹ kó ti yé báyìí náà mi ì bá ṣe acting ni tiẹ̀ ti ń rẹ̀ mí láti inú fún mi parí mi o sorry ìwọ kò máa bí i. ọkọ mi wà lọ́kùnrin nílé slay, slay, slay, slay, mama. Slay, slay, slay, slay. wọ́n á ti rẹ́rìí gan mi ṣé fi kún un fẹ́ jọun sí. Ah. kí ló dé. ṣé fún láìkí tí wọ́n mú. ṣé torí nǹkan tẹ̀ ń wò lórí Instagram ni màá fi ní ẹ̀ jẹun kí ló dé. no no nígbà tí mo fẹ́ ní ìdàgbàsọ màá bí nǹkan kan lọ́rọ̀. I'm all right, Sean. Yeah. Mm. Yeah, sorry about that. Sure. Um, èmi kò to go yà mọ́ wò pé mo máa lọ sọ́dọ̀ ọ̀nkú mi so mo ní kí n jẹ́ kẹ́ mọ́. ṣé ó kọ ẹtí yọ máa ń tàn yín. àdókò kí ni tìyà plan ara mi So o sọ àlejò lọ́lọ́ àdẹ malé you tàn. no no no a lè jọ lọ Ah, ló dé <laughs> ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tí má ti débẹ̀ lọ́la màá ṣàlàyé fún wọn pé ọkọ mi o ọkọ àfẹ́sọ́nà mi ẹ̀mí tẹ́ máa sọ pé fẹ́ mọ̀ òun náà tí lóun fẹ́ wá mọ yín sí so ọ máa fọ ẹ́ déètì ni and again before kó tó lọ ó máa ní láti plan ara ẹ wà á ti prepare dáadáa because ó máa ń béèrè question gan lọ́wọ́ yìí o. ok tó bá sọ bẹ́ẹ̀ just pray pé wọ́n ní jẹ́ ọ̀kan tó máa máa lọ wà ní bs relationship wà lẹ́kọ̀ọ́ àwọn ajá àwọn kan tó kàn máa fún ọ lọ́sẹ̀sẹ̀rẹ̀ program àbí kan máa hmm. intrude ọ̀nà rẹ̀. èèyàn dáadáa ni wọ́n o hmm. so pé wọ́n jẹ́ pé wọ́n máa ń béèrè question mi pé bóyá intruder ni wọ́n àbí nǹkan kan àwọn èèyàn tó máa like ni wọ́n he's a nice man. kí lẹ wá ń wò. nothing much ọkàn ọkàn wọ́n update náà ni. àwọn crush ni. àwọn crush ni. <laughs> Hmm ọmọ ah, ò tẹ mọ nǹkan tí mo rò ní most times máa ń gbé pọ́n máa ń ní àwọn èèyàn kan wá ń dé sọ́ọ̀bù yẹn lórí ilẹ̀ pé ọmọ onílẹ̀ yẹn máa sanwó igbá kan sanwó nǹkan kan máa ń bóyá ah, kò lẹ́bàá ṣẹlẹ̀ sẹ́mi but from what on ground I think um, máa láti lọ rí ọ̀rẹ́ mi tó wà ní barracks yẹn at least tó bá lè fún wa ní bí abẹ́ àwọn sójà mélòó kan mọ̀ pé táwọn ibà wà around anybody ní mẹ́sàn pẹ̀lú wa. so o ní friend láti jọ ìhòòdẹ̀ sọ fún mi mi ò sọ fún yín pé mo lọ́ra ẹ̀ tó jẹ́ sọ́jà. o sọ fún mi náà. ògbọ́n payà ó sọjà rẹ. Ah, kò sí wàhálà gbà yín àjọ máa lọ ni. ok anyways àárín um, lè jọ lọ ṣùgbọ́n pé irú nǹkan bẹ́ẹ̀ um, ó máa ń wà ó máa ń rí bákan fẹ́ nǹkan tó wà very very sensitive kò ní dá kí n ṣe máa mú ẹni for the first time pé ìyàwó mi. everybody phone is strictly business. ẹ ẹ sọ nǹkan ní fẹ́ kí ẹ lọ bá yẹn. What a perfect couple. That's good. Yeah. Hmm. Uh, sorry, young man, for the interruption. Oh, no, no, no problem. <laughs> Engineer, kí ló lè tẹ́ pè mí pẹ́ ń bọ̀? Ilé. Òkè ó tẹ̀ dáadé. Ó you nǹkan tẹ fẹ́ wá rí yẹn náà you sí wá rí. So ọkọ mi ni, ìyẹn túmọ̀ sí pé mi ò ṣe mọ́ at i'm giving you just two weeks mommy. Now, just two weeks to pack your gbogbo ìdọ̀tí tó kún sínú ilé kò fi kó wọn jáde kúrò lé mi. Hmm? ó dàbí pọpọlọ yín ti lọ because tọpọlọ yín ò bá lọ ni òṣì ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ni máa sọ ẹni sùúrù ṣé orúkọ yín ló wà lórí receipt àfi gba lẹ́yìn ni àbó ní nǹkan tẹ́ rà nínú ilé ìtẹ́ fi orúkọ yín sí. alright that is good ọpọlọ tèmi lọ́sìn gbogbo ìgbà tí mo ra àwọn property yẹn ọpọlọ yẹn ò rọ́ọ̀sì tó well by the time you get back to your brother's house gbogbo àwọn tí ọpọlọ wọn ti your yìí then you tell them this. ṣé orí ìfẹ́ náà sọ fún you pay. kọkùnrin tàtọ̀ rẹ̀ kóbìnrin tàtọ̀ rẹ̀ ẹnìkan máa lómi lẹ́sẹ̀ jura wọn lọ. èyí náà lè máa mẹni tó máa lómi lẹ́yìn ẹ̀sẹ̀ jura wọn lọ. we shall see. ẹ we shall see tó ń tẹ́ tún jókòó ẹ lè dìde kẹ́kẹ́kẹ́ jáde. èmi ni a. kókó all right láàrin èmi àti ẹ ìjà fa babban wanda kuni ṣùgbọ́n náà kò ló wà ní fún ẹ. èmi dẹ̀ dé síbi mo dẹ̀ ń sún bí mo dẹ̀ ń jí mo dẹ̀ ń sún ìwé òde pa ẹ́ òde bẹ̀rù orí òde bẹ̀rù ẹlẹ́dàá mi. ọkùnrin kọ́ ni wọ́n àgbàyà ni wọ́n. àgbàyà ni wọ́n ó dẹ̀ gbalẹ̀ fún ẹ ó dẹ̀ ń gbé bẹ́ẹ̀ ó dẹ̀ gbọ́kànlélọ́wọ́ bẹ́ẹ̀. wọ́n bá lé mi níbì kan ibì kan là ń kọrí sí o wọ́n lé mi ní nàìjíríà máa kúkú kálá dúró sí washington gbẹ̀sẹ̀ kò sí irú orin tí mi ò lè kọ bí mo ṣe wà yìí. ayé òun ò pẹ́ yẹ yan lẹ́nu iṣẹ́ tí madam jáde oníṣáyé sọ̀rọ̀ ayé dènà pàtàkì sórí àga madam àfìgbà ah, madam padà pẹ́ràn mẹ́rù láti sábó. Ah. orí rẹ burú ṣá àga wà ńlẹ̀ báyìí èmi ò jókòó lẹ́lẹ̀ ṣé wọ́n lèmi ò lẹ́lẹ́dà tèmi ni àbọ̀ ńlẹ́ sọ fún ẹ pé mi ò tó sìkú ni ṣáà wá kò ń ṣe tẹ́mi fẹ́ rí ọ fún nù. àdàdà gan ti wá ń ṣẹlẹ̀ nínú ilé gan èmi gbẹ́sẹ̀ sórí tébù ìwọ náà tún gbé títí ẹ náà ó gbé sórí tébù ó sì dé òsẹ́nu bọ̀ọ̀lì ní ìsinmi ní ẹ ládàradà àǹtí rẹ kan ọ̀gá rẹ kan kẹ́ran mérò. bọ́ọ̀ ni wọ́n ṣe jó ń gbà ọmọ débi. ṣó mọ̀ pé mi mo ní gbogbo àyè yìí ni ní tẹ́mi tiẹ̀ fẹ́ bí ọkọ ni gbogbo nǹkan tó ń sọ yìí ọ̀nkú tó wà ní inú ilé bóun ló yin ọ̀nkú yẹn ṣe jẹ́ sí madam sábúrò wọn ni àbẹ́gbọ̀n wọn. dúró ná èmi tó ń béèrè ìbéèrè ṣe wá jẹ síbọ́ lọ́rọ̀ gbogbo wa ni madam tó bá ṣe ń jáde ìwọ ló máa ń ṣí fún wọn tó bá ń wọlé náà ìwọ lòun tún wọn lẹ̀ ìwọ lòun ṣí wọn lẹ̀ wò ó kọjú mọ́ṣẹ́ tó wá gbà mí. fòfò ọpọlọ rẹ dorí kodò ṣé ìwà béèrè irú ọ̀rọ̀ tàbàǹtàbàǹtà ṣé ń béèrè ẹ̀ lọ́wọ́ màdàmú ni. Hmm. kó sàwọn lọ jẹ́ pé nǹkan tẹ́mi ń rò ó ní nǹkan tí ń ṣẹlẹ̀ tó bá fi lè jẹ́ nǹkan tí mò ń rò ní nǹkan tí ń ṣẹlẹ̀ nǹkan ọ̀kan. àbẹ́ ẹ̀ máa gbọ́ pọ́ọ̀nù kí ni nǹkan tó ń rò tí o gbọ́dọ̀ ṣẹlẹ̀. kòfó ihun tí mò ń kó má lọ jẹ́ pé ọ̀nkú tó wà ní ilé òun ọkọ màdàmú ni tó bá sì fi lè lọ jẹ́ pé ọ̀nkú tá à ń sọ yìí ọkọ màdàmú ni eh, jíjẹ tánu torí ibi tá a ti ń ṣiṣẹ́ yìí ẹnjìníà ló ń sanwó rẹ̀ tó bá sì fi lé wa àwọn ò níbi kankan à ń bá tiwa lọ́nu ìjẹ́ tán nìyẹn gbogbo owó àjọ ìyá àbejì tó gbàjọ àṣírí ẹtù lẹ̀sẹ̀ bá dé. abẹ́ ẹ̀ máa gbọ́ pòónù akájọra fún ẹran ṣẹ́nu tèmi nìjẹ́ ò ti bọ́ ní abẹ́nu tiẹ̀ àlọ́ òponú tí ẹ̀ e dúró ná ó rò bóyá mi ò kí rí ẹ e gbogbo ṣe máa ń lọ́bì tó máa ń gbowó lọ́wọ́ àlejò ọ̀gá wò ó tí madam bá gbọ́ tiẹ̀ e ta tán ó lọ tán nù. orí rẹ burú wèrè ṣébí wọn náà ti gbàjọ o sì ti ìdáwọ́ ọjọ́ padà. ìwọ tí ayé rẹ òfògo fọlọ́n táyé rẹ ń pòsì orí ẹ dàrú ó mọ̀ bóyá ẹnu ọwọ́ tèmi nìkan ti ní ìjẹ́ ti bọ́ ni o bóyá èmi nìkan lè bí o ìwọ jẹ́jẹ́ ó bọ́ ná ìwájọ ta ni. ọ̀tá yìí ẹ ti sá málámálá tó kúra. ẹ̀ ń jáde ni. orí pẹ̀kù kí ń jáde tẹ́lẹ̀ ló ló jẹ́ kí béèrè lọ́wọ́ ṣẹlẹ̀ báyìí ó ti change. mo ń fọkàn balẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ni máa bá sọ̀rọ̀ ṣùgbọ́n owó ṣáà farabalẹ̀ wọn. ojú ẹ bá mi bá sọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run bá bẹ̀rẹ̀ ìjọ ṣùgbọ́n mi bá sọ̀rọ̀. kò sí problem kò sí problem ẹ máa rẹ ẹ kò sí sí. òun kéré mi nà. afa. ẹ dábàá sọ̀rọ̀. adéṣọ́ ṣé wàá jókòó náà jẹ́ ká sáré rárí. jókòó fún kí ni ah, táìmù ti lọ bí tá à ń lọ òun náà yẹ kó yẹ náà. ṣé o ò tí ẹ sọ fún mi pé fẹ́ jáde. mi gbọ́ ta ni ẹ sọ fún ẹ pé mo ṣe kí ni ṣọ́ ara ẹ ṣọ́ ara gidi o ọ̀rọ̀ ah, jáde ah, lọ́rọ̀. alọ́rọ̀ kan kékeré adésínà. Eh, Ọ̀rẹ́ mi láìkẹ́ o ṣó lọ ní àbí wo ni kò jọ ṣàgàlà jọ ṣàgàlà tó bá máa jọ ṣòkòlò jọ ṣòkòlò èwo ni ṣàkàlà tó ṣòkòlò tó bá máa jáṣẹ́wó kú ṣòlóṣo slay mama no be big deal àmọ́ yẹn. afẹ́fẹ́ ti fẹ́ àti rí díẹ̀ kúrọ̀ níyì ọmọ ẹ̀tẹ́ ló ń wá òtítọ́ kòrò sàn jùlọ lọ slay mama no be big deal àmọ́ yẹn by by sunday mo fẹ́ move in sílé you understand uh, though tẹ́lẹ̀ mi mo ní mi ò tí ì rush but right now ìwọ kan wá mi parí yàrá kan àti sẹ́wọ́n mi i'll be fine. àfẹ́sọ́nà ló pè é náà àfẹ́sọ́nà ni mi ò dẹ̀ mọ̀ pé ọkọ lè jẹ́ pé kíkà sáyà máa rush bẹ̀yẹn ṣé bó wà ókè pẹ̀lú ibi tó wà ẹ́. mo ti sọ pé mi ò fẹ́ gbé pẹ̀lú ọmọ yẹn mọ́sẹ̀ ṣé ọmọ tí ọkùnrin kan gbalé fún tí èmi dẹ̀ ń gbé lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀ tí mo dé sọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ rí pé ẹni tó gbalé fún wa ó dẹ̀ rọ́bìṣà lójú mi tell me irú ọmọ bẹ́ẹ̀ tí èèyàn bá ṣe nǹkan fún lọ́jọ́ ọ̀la ó lè padà rọ́bìṣì mi náà. kò lè rí bẹ́ẹ̀ ìwọ máa rò bẹ́ẹ̀ yẹ. ó dẹ̀ mọ kọ́tọ́ ọmọ ẹ lè dánwò ó mọ̀ pé máà tó sọ fún pé ọ̀nkùn ló gbalé fún yẹn pé hmm. kò ń ṣọ́nkùlẹ̀ ó lè sọ fún mi past ẹ gbogbo ẹ mọ̀ pé ó kàn rí bẹ́ẹ̀ lẹ́yìn kan bọ̀ kò lè padà sí past náà ìfẹ́ yín wàá rò. now nígbà tí past ẹ wá ń padà wọnú present ẹ nǹkan tó ń affect present ẹ how sure are you pé past ẹ ò ní padà wá ní future láti wá affect ẹ ni. ah Adesina wo ṣe orí bẹ́ẹ̀ mi ṣe wà ikọ̀ tí mo mi fẹ́ dá sàárín ni mi fẹ́ jẹ́ intruder torí wọn pé téèyàn bá dá sàárín mi olófẹ́ méjì báyìí <laughs> mi ò fẹ́ ọkọ̀ wà láàyò sórí past is past mo láti gbàgbé ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ move on wọn pé gbogbo àyẹ̀ ó ti kúrò lára ẹ̀ so nǹkan tẹ́mi rò níyọ nǹkan tẹ́mi máa ṣẹlẹ̀. sori ká ní mi ò mú ẹ dáadáa tí mi mú rẹ̀ tó jẹ ni eh, eh. mo lè ní bóyá ẹjọ́ plan fún mi gan ni. àdéṣe náà. but mo mọ ẹ mo mọ kó tó lè ṣe but anyways um, ìyẹn by the way what i'm saying is this ilé yìí mm. tẹ́lẹ̀ mo ní mi ò rush but right now mo fẹ́ move in in the next one week by sunday i want to move in bá mi parí yàrá kan àti sitting room i'll be fine. wo wá. mi ò fẹ́ lọ wẹ́sẹ̀ wọ́n lọ tẹ́ ẹ̀ ní o wọ́n yẹ kí kò bẹ́ẹ̀ àwọn olè ṣé mo lè gbẹ lómi kó wá parí ẹ̀.

ó sì gbé kínní sọ́kàn ó gbé sọ́kàn ó ó ti yọ ẹ báyìí má gbé sọ́kàn mi fẹ́ kó gbé sọ́kàn rárá fẹ́ kó fọkàn ẹ balẹ̀. àti ẹni kí n má gbé sọ́kàn ni bó ti bí mi ò ṣe ní ìgbé sọ́kàn kò tiẹ̀ fojú sílẹ̀ fún mi mọ́nu lé tí bá ń sọ nǹkan mi ìbá nǹkan mi ló máa sọ ẹ jọ mú mi ìbá mi bá sọ̀rọ̀. fi ọkàn ẹ balẹ̀ o kó o fi ọkàn ẹ balẹ̀ ṣé o ti gbọ́ mi báyìí ṣọlá èèyàn mọ̀ sí ẹ̀yin lẹ̀ ń kà á kún ẹ̀ mo jẹ́ ń sọ fún yẹn àwọn ọkùnrin wọn yàtọ̀ síra wọn o àti àgbà wọn ni àtọmọdé wọn ni bákan náà ni ronú wọn sórí tí rònú tí ẹ̀yin méjèèjì bá rò tí ò bá ti papọ̀ yóò mọ kára ni ìgbà míì ó lè jẹ́ pé kò sówó lọ́wọ́ rẹ̀ o lè jẹ́ pé bóyá gbaṣẹ́ kan tí o tí ì bọ́ sí nígbà bá jẹ́ wà nínú ọkàn rẹ̀ ó ti lọ Amẹ́ríkà bó ti rò pé ń bínú wọ́n fọkàn balẹ̀ o ẹ̀yìn rẹ ni mo wà bíi ké kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. ó máa ń kanra ó máa ń kanra gan ni o. kó yá fi ọkàn rẹ balẹ̀ kó o má gbé sọ́kàn kó o má ronú kankan. kò sí yọnu kankan. mo fọlọ́run sí ọ láyọ̀ lóde lé kò ní síjà bá kankan lójú ọ̀nà kó o fi ọkàn rẹ balẹ̀ mọ́rọ̀ kankan o rẹ mo wà bíi ké o awo. ìyá wa. bí ìrìn àjò ń ṣe rí nìyí o kíkú tó pa ládìẹ kó wọn bá a padà wá pé léwúrẹ́ olùmọṣẹ mọ ọmọ ìwà wọn tó kó wá rí inú ìwọn ọmọ dáadáa níbẹ̀ tí mò ń rí o ọmọ alálùbáríkà ni. wọ́n tọ́jú mi ń tọ́jú mi ọmọ dáadáa ni o. ọ̀dà ìyá wa ikú tó pa aládìẹ kò ní pe léwúrẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ ní í ṣe pẹ̀lú òfura ni kí léwúrẹ́ náà kò fura ni àmọ́ tọ́rọ̀ bá ti wá rí báyìí àábì fa ni ẹlẹ́bí ìpè torí ẹni tí ò sàn ṣe òbìdì tí orílẹ̀ mẹ́rẹ̀ orílẹ̀ mẹ́rẹ̀ ọmọ bá ṣe fọ́ ifá ọgbọ́n aláàkọ àwùjọ aládùnmáwùsọ bàbá ti rí ni kẹ́ ẹ mú ẹfọ̀ bíi kẹ́ olódùmarè ìbàrẹ́ eré náà. Hmm. ìyá wa èrè ní fáwíò ìfánikẹ́ ìfọkànbalẹ̀ lórí ọ̀rọ̀ ọmọkùnrin tẹ́ ẹ dáfá sí ifá pé ayọ̀ àti ìdùnnú ni ó já sí fún yín ifá pé ń ṣe nǹkan lọ́nbi ọ wà lọ́ọ̀ni ifá pé ó dé tán fi ń bọ̀ wà báyìí tọkàn yóò sì balẹ̀ àmọ́ ìtọ́jọ́ bí rẹ̀. ó ní ẹ mọ́ pé fálékè ẹ mọ́ pé sùlólè ẹ mọ́ wọ̀ ọ̀run yẹn tí ò lè kú ẹ pé bá epo ẹ ń sọ ọ́nù ǹjẹ́ ń gbọ́. ẹ gbìyànjú àti lọ kankan àbí lọ gbìyànjú kankan àbí lọ ṣáájú kan àbí lọ ṣèwádìí kankan ǹjẹ́ ń gbọ́. ọ̀rọ̀ yíyẹ mi. ẹ gbìyànjú àti lọ ṣe o bàbá nǹkan sọ ni kò ní í séwu Ifá ló wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí sọ ni ọ̀rọ̀ tí Ifá bá wí ẹ padà fọkàn balẹ̀ arábìnrin iná ilé lọ́mọ ewúrọ́ yàgbẹ́yìn ilé pàtàkì ìjókòó dédé ayọ̀ àti ìdùnnú ní ọjà sí fọkàn ẹ balẹ̀ ǹjẹ́ ò gbọ́ èyí ní ọjà fún Ifá ṣe tó bá

mẹ́ta two hundred. oyin kankan lọ́wọ́ mi mọ́ twenty naira bá ń wá. àwọn òlò twenty naira ẹja ló wọ̀n ẹja ló wọ̀n ẹ bá mi rà ó sì fa nǹkan tó dùn tó wà òkú òyìn ọ̀kan. wọ́n ní fún yín ló tó ń bẹ̀. ẹ̀wọ̀ ẹ má tàtà bá tọ́lọ́dẹ̀ náírà wà fún lọ́dẹ̀ náírà. Ah, èmi ò lè ṣe tí ẹ ní ìṣe fún yín lè ní òṣèlú.

orí um, mi kún fún inú ayọ̀lẹ́ ti máa jẹ́ iléeṣẹ́ ìwọ̀lọ́gbẹ̀ ẹ̀ òkè bẹ́ẹ̀ ni. anyways yorùbá rẹ̀ dúró iná mo á ṣe mọ́tò lọ́dọ̀ mẹkáníìkì mi ìyá ọmọ kò fún pé wọ́n ta já mi ìbẹ̀lẹ̀ àti jáde ìgbà tí mo jà ní ìgbà tí mo jà. ẹ ṣe bọ̀ ń lọ́pàá. bóyá ní kéjì. bóyá ní kéjì. Hmm. ìyálàjẹ. mọ owó símẹ́ǹtì márùn-ún wo ló wà. Okùnyọ̀mí ni wọ́n wá kó símẹ́ǹtì márùn-ún wọ́n ní pé àwọn fẹ́ fi ṣiṣẹ́ lórí sáìtì àwọn wọ́n dẹ̀ tí wà kówó ẹ̀ fún mi padà. ọwọ́ àdìjọ́ kan tó mowó wa. wọ́n láwọn kò wá náà wọ́n sọ fún mi. wọ́n láwọn ó san láàfin rajà míì sórí igbá. ẹ́ ṣé wọ́n láwọn ó san láàjẹ́ mo wò yí pé kọ́sítọ́mà wa ni ọkùnrin mi mo ṣẹ̀ṣẹ̀ wá bá wa ra sìmẹ́ǹtì mo ṣe kó fún wọn. àbàtẹnijẹ́ ìwọ ọmọ yìí o kí n mọ̀ bí sẹ́wọ́n bí yóò ní wọ́n jẹ ni ṣebí kẹ́mi ó lè ba àrùn ọ lọ lèmi ṣe fẹ́ ba bẹ́ẹ̀. ọmọ àràkòrò báyìí lọ wà tíyà rẹ ti gbé ọ sọ́ọ̀lẹ̀ tó ti lọ tó ń gbá fàájì kiri tẹ́mi wá wò pé kọ́ ọmọ rárẹ̀ kọ́ ọmọ dẹ̀ ni ìyá tí mo wá fi bàbá rẹ̀ tí mo wá mójú tó ọ níta fi wá máa fi panu mi òun dé ká mọ̀ ya alárìn kiri àdúgbò yọ̀mí kọ̀ yóò láti pọ̀dọ̀ ọ̀bà kó fún ẹ́ sọ́rọ́dú tí mo fẹ́ dì tí n bá fi yá sọ́wọ́ mi ọ̀tẹ̀ lọ bó débìrà ni à ń ṣe lọ́ọ̀kan níbẹ̀ lọ́ọ̀bà mórí lé mi kọ̀ lọ́ọ́ bá ń wá owó mi wá ojú tí mo dì í tí n bá yá kó tó mówó mi débi. ẹ má bínú ìyá kí má bínú. ṣé má bínú ní jẹ. ọlọ́run máa kó wá kí n dúró sí ṣọ́ọ̀bù mi. ọ̀sán ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ kí n pa gbogbo orí rẹ papọ̀ mọ́ra wọn. o ti lo àbò dúró. má lọ má lọ. dáradára sí ọmọ. wo bó o ti ń lọ bá ò bá gbọ́ owó mi wá má jẹ́ rí ọ́nú ilé ìmọ̀ o gbére bá tó rí ọ́nbí ó gé ọ̀nà mẹ́jọ ni. ọ̀gá ọ̀gá um, far from nǹkan tí o sọ kalẹ̀ ń kò pọ́síbù náà kò láǹfààní àti kàwé ju bó ṣe kàwé náà lọ. ká ní pé o ti ẹ̀ láǹfààní láti kàwé sí i jẹ́ oṣù lówó ẹ̀ka sí. ìwé èmi náà ti fọ̀rọ̀ wílẹ̀. nǹkan tí mò ń sọ ni pé ṣó wù ẹ́ láti kàwé sí i. ẹ jẹ́ àfọ̀rọ̀ wílẹ̀ bíbi iṣẹ́ ayé tèmi ṣe máa dáa òun ni mo fẹ́ mójútó. <laughs> ilé bàbá mi mi mọ̀ bóyá mo bá mo rẹ́ni kejì. kò sí lè mo ránṣẹ́ wéré. èmi náà tiẹ̀ mọ̀ pé kò kò sí nílé àmọ́. ọ̀rọ̀ àwọn tóbi kéèyàn fọbẹ̀ mọ́ nítorí ọba fẹ́ wí ni kó wí kí lọ́ọ́ ẹ̀sẹ̀ béèrè lọ́ọ̀ mi tí tó mọ̀ pé kílé tì ní dán lóhùn. mami ṣe rí látìgbà tí mo ti máa wá mo rẹ́ni kejì wá síbi mo rí i pé ọwọ́ tẹ̀ fi mú mi ọwọ́ ọmọ ni àti inú mi dẹ̀ dùn sí gan-an ni àmọ́ ó ní nǹkan kan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín tó jẹ́ pé tẹ bá dẹ̀ ṣe fún mi inú mi á dùn. o fẹ́ tọrọ nǹkan lọ́ọ̀ mi o ṣẹ̀ṣẹ̀ wà ń kágò ntọ́ bá fẹ́ tọrọ tọrọ gbogbo taratara mi ni ilé ìyọ̀ǹda rẹ̀ fún ọ. <laughs> ṣe rí ó wù mí kémi àti rẹni kejì kájọ kájọ kájọ wà kájọ máa ṣe wọléwọ̀de kò ṣe pé kákan yanra wa lọ́rẹ̀ẹ́ lásán á wù mí kí n fẹ́ láya níṣu lọ́ka kí n kọ́ àwọn èèyàn mi wá kọ́ wá mọ̀ yìí ká wá tọrọ ẹ̀ níṣu lọ́ka kó lè dìyàwó mi. wálé ẹ̀ka tó yẹ tí mò ń sọ ni pé ó wù mí kí n fẹ́ mọ́rẹ́ni kejì láyà. ìyá mi ò mi ò mí ní ẹnu àmọ́ mo nífẹ̀ẹ́ rẹ̀. kí ló ṣe yín ẹ kúlẹ̀ kí lè fi ṣe màmí. mi ò fi kókó èmi àti wọn kàn sọ̀rọ̀ nǹkan tó wọ. màmí a ní kí ló ṣe yẹ ṣàlàyé fún mi. Ah, kí ni oh, ẹ̀jẹ̀ náà fi kankan ṣe wọ́n. mi ò fi kankan ṣe báwọn báwọn dúró èmi ò fi kankan ṣe wọ́n. kẹsẹ̀ tó lé kẹsẹ̀ tó lé. Every day and every night we be together. Bàbá mi ò ní báyìí. Sí ọmọ ni mo ṣe títí dísẹ́. Ìyá ọmọ ni mo jẹ dòní o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ifá wa sọ ń dọ́sí pé bọ́mọ ìyá ọ̀bà yẹn kọ́ ọkọ tó bá fẹ́ fẹ́ a gbọ́dọ̀ mú dé àyìn òní mo torí rẹ̀ látòrí ẹ̀wà ọkọ rẹ̀ tó ń fẹ́rẹ̀ o. ọkọ ọ̀rẹ́ ni kéjì nù. bẹ́ẹ̀ ni sà adésínà ni. adésínà ìyá wa ẹ kú ọ̀rọ̀ mọ́ adúpẹ́ lọ́wọ́ fá adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó dẹ̀mí wa sí ifá dákun àkókò lókun. ifá ọgbọ́n dá sísí náà lọ́rùn tó tọwọ́ bá ti rí ní kẹ́ ẹ̀wí fáwọn. ire. Hmm. ifá ní bí bá ń dun ní àyàmọ̀ pé ń dun ní ọ̀rọ̀ dun ní jẹ́jẹ́ làárọ̀ kẹ́ ẹ ní ifá fúnla ń pẹ́tẹ́ tí í yìí àdán adésínà tó níyà. níyà kọ́ ìyá wa hmm? nígbà tó lóun ti níyàwó gẹ́gẹ́ bó ṣe sọ ẹ wà gbìyànjú òun àti ìyá rẹ̀ wọ́n jọ dé. gbọ̀ngbọ̀ngbọ̀n wọn ní sùdẹ̀ mú ìyá rẹ̀ wáyé. ó yẹ kí n lè convince wọn. wọ́n wà ìyá wa ẹ ṣe kò kárí bí ìyá adésínà ò ṣe débi gẹ́gẹ́ bó ṣe sọ. gẹ́gẹ́ bá ti wá débi ìjọba tó kù ìfọ́tọ̀ wa sọ́nà a mọ̀ ní ìta tọ́ lórí rẹ̀ ó ti rí nù àdúrà wọn gbà. tọ́lọ́ ọmọ wa àsìn wọ́n máa kúlì tẹ́ǹdì ni ìbílẹ̀ ò ní níyà kò ní ní bàbá wọ́n máa rí rẹ́ǹtì ìyá gidi ni ẹni kí tọ́jàjà rẹ̀ gan olùkó mú wá o. my baby my darling every day and every night we be together love and treat you right mo rẹ́ni kejì mi. ó sì mo dúpẹ́ ogun ìtọ́jú mi o. báwo lọ́ra yín bá. ó ó ti yàtọ̀ dáadáa kí ló wá dé tó fo tó wá rìn lóru báyìí. ẹ ò ṣe rí ọkàn mi ṣàkàn fáyín náà ni pé mi kàn mọ́ ní gbogbo bá ti rò kó rí máa débi lálẹ́ kí n kò tẹ fojú mi kan. bẹ́ẹ̀ tí ẹ rí ó sì mo dúpẹ́ o ọlọ́run àánú gbà o báwo lè dẹ̀ ṣe wà tí doctor discharge yín adé ti pè mí lórí fóònù tó fi wá ń gbé wọn gòkádà tó wá ń gbé wọn wá oògùn káàkiri tó ń gbé wọn wọ́ọ̀rùn yẹn kò make sense. bàtí dókítà ti sọ pé ara wọn ti yá pé ká máa gbé wọn lọ sílé wọn kàn kọ àwọn oògùn kọ̀ọ̀kan fún wa náà ni pé tá a bá ti délé ká mi sọ pé ara ká dẹ̀ máa lò fún un níta sí ara wọn ti lò fún un. even at that náà no. worst case scenario tí màtẹ̀lẹ̀ one time yẹn adé send owó sẹ eh, adé gbé cab eh? irú oògùn yẹn sì wà kọ́ sẹ́ndẹ̀ mara dání wọ́n ń gbọ́n ọkọ̀ kadà káàkiri gbé wọn pò yíbi ilé oògùn nǹkan níta náà ń ṣe ń yá. Adésínà ó láwọn tí mo fẹ́ bá ẹ sọ hmm. <laughs> a lè sọ níbi jẹ́ ká bọ́ síta ká lọ sọ. ṣe máa fa àwọn nìkan àwọn náà lè sùn torí oògùn tí wọ́n lò pé ká lọ sọ́ǹtà. ẹ̀fẹ̀mí ẹ̀ mo ti gbádùn ẹ̀rì sọ̀rọ̀ yín ẹ̀rì sọ́ǹtà ó jẹ́ lálùbáríkà. adésínà bí mo ṣe láwọn aláìní rẹ àmọ́ nǹkan tí mo kàn rí bẹ́ẹ̀ ni wípé báwọn pípù yẹn ṣe ń lé mi bọ̀ ìwọ lẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí tó jáde sí wọn pẹ̀lú bọ́dá ní. ìkúrò tí mo rí ẹ̀rù ti bá ẹ̀mí gan nǹkan tí màá kàn rí ni pé o yìnbọn fún kan nínú wọn. débi pé ó kú mo kàn rí pé o gbé mi o gbé mi o gbé mi sáré lọ. ṣó mọ̀ pé èmi fúnra mi ti láìrú àlá ó kàn jẹ́ pé nínú àlá aṣọ ológun ni wá yọ ẹ́ kúrò nínú nínú ewu wá rí pé ọjọ́ tí mo kọ́ pàdé ẹ̀ bí mo ṣe rí ẹ mo kàn gbé ah mo ti rójú níbi kan rí ṣùgbọ́n mi ò lè rántí pé ibi báyìí wá rí pé mo ṣáà wú ẹ wú ẹ wú ẹ létà ni mo ṣe wá rí pé ah. jẹ́ wípé ọlọ́run fi àwa méjèèjì ṣe ángẹ́lì ara wa ni. àmọ́ ọdún náà ṣé àlàtò lálo ṣe lè ló lè sọ fún mi lójú màmí mi rẹ. pẹ̀lú kọ́ndíṣọ́ tí bàbá wa. lójú kọ́ndíṣọ́. èmi ò lè sọrí ẹni tára ẹ ò yá. mi ò sọrí ẹ. ẹ̀ka tẹ̀wá ní bàṣẹ́jọ́kọ̀ ìlú wa gba pé o rọ àlá mhm. àbá tún hmm? tí má rò pé irú àtò láyà tètè mi náà la pé hmm. ó kàn sọ pé bóyá kí ni ti ká dìjọ. láàrin pé ta la wà a ti sọ̀rọ̀ ta fẹ́ sọ́ńtà a lè wọlé lọ. owó ni sáré wa olólùfẹ́ méjì ló ń bá wọn sọ̀rọ̀ màmá sùn lọ́wọ́ mi ló máa ń kọjá ká mọ́. I wanna love you, love and treat you. I wanna love you, love. been treated right. My baby, my darling, every day and every night. Ifá ni kí yín lóko lọ́pọ̀ ọ̀dà ẹ̀rọ ló bẹ̀rẹ̀ ọ̀dẹ̀rẹ̀ sí ẹ̀kú ọ̀rọ̀ ọmọ. Ifá kí yín múre ń tẹ́lú. Ọ̀rọ̀ mìlá ní kí mẹsẹ̀ Ó ní ìdí pàtàkì tí mo fi ní kí Désínà ò mú ìyá rẹ̀ wá ifá tá a dá fún Désínà ìjọ kìnìún àná ifá rẹ̀ ta kókó ó nítumọ̀ ṣùgbọ́n àìwá tú ìtumọ̀ rẹ̀ ni mo ṣe ní ó mú ìyá rẹ̀ wá torí tí ọba mú ìyá rẹ̀ débí ọ̀rọ̀ yóò ní lójútùú a sì lè mọ ibi tá a lọ pàápàá jùlọ tí adésínà náà tí ọba débi ni ó bí ìyá ọdún mẹ́ẹ̀ẹ́dógún gan fún ìyá rẹ̀. èyí ti rí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. ìfàdàyọ̀. ìyá wa. ọ̀rọ̀ yìí inú òkun mo wà báyìí ẹ̀rù ẹ̀ là kó yé mi. ìyá ẹ iṣẹ́ ní òkun ẹnu ìmọ̀lẹ̀ mi ní inú ìmọ̀lẹ̀ ṣe gbogbo wa wa torí irun ìmọ̀lẹ̀ iṣẹ́ ní òkùnkùn ife ìṣe iṣẹ́ ní òkùnkùn kálíbà wà ní ìmọ̀lẹ̀ mi ìgbìmọ̀ ṣe wà bí lọ́jọ́ ni àmọ́ mo dúpẹ́ fún ìgbà arúnmọlẹ̀ àdúpẹ́ fọ́rọ̀ mi làbára àgbọnmìrìgún ká sì dúpọ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onítọ̀nà náà torí ọ̀rọ̀ tó wà lẹ̀ ó yé mọ́rẹ́ni kejì náà. ó yẹ lóòótọ́ hmm. wá lè sùn sí báyìí. ṣé wàá rí i pé tí ọba jẹ́ wípé ọ̀rẹ́ ni kejì ìwà tí ń wú àti gbèsè tí ń gbé ó fi ń dáàbò bo ọkọ rẹ̀ Adésínà torí lódùmarè ti kọ́ wọn papọ̀ látòdì ọ̀run bíbẹ̀ bàkọ́ ni mo fi ní kí ìyá Adésínà náà wà Ifá tá a dáńjọ́ kìnìún àná nígbà tó ọmọbìnrin wa ìdí tí ò jẹ́ ojú mi torí ìgbésẹ̀ burúkú mẹ́ni ó padà lọ rè máa gbé tí ó sì fi ṣe adésínà ìjàmbá torí ìdí èyí ẹ ní láti dúpẹ́ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ lọ́wọ́ ọmọ rẹ ní kejì torí ntẹ́lẹ́dùmarè ti so pọ̀ ìlọ̀rọ̀ òun àti désínà tẹ́nìkan kan ò sì lè rí àwọn pàápàá jùlọ ìyá wa yìí wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà kólódùmarè ọ̀jẹ̀ wọn jẹ́ wọn mọ̀ pẹ́. ẹgbẹ́ mọ̀ tó dúpẹ́ lọ tèmi ẹ̀ sẹ́ẹ̀rì èmi gan bára mi dúpẹ́ mo sì bára mi lọ mo dúpẹ́ tí mo bá ṣe ohun tí mo ṣe fún ọmọ yìí sẹ́mi náà lè máa jèrè mo ṣe ń jèrè lónìí ṣe bọ́lá pé mo sọ̀rọ̀ fọmọ ilé mi náà ń jẹ àbẹ́mi náà kọ́ yìí. oore ló pe bá a fẹ́ bá a kọ̀ àwọn méjèèjì lọ kó ara wọn ire ńláńlá ni ó sì ti bẹ̀ jáde ìdùnnú ńlá ni ó ti bẹ̀ jáde ayọ̀ ńláńlá ni ó ti bẹ̀ jáde pọ̀ náà. ìrànwọ́ bẹ́ẹ̀ làbọ̀ yìí ètò ìmọ̀ yẹn wà. ẹ ṣeun o ní ìbùkún ni o gbogbo ìdààmú tí mo ti ń dààmú láti ìjọ ìwà bàmọ́ ti ṣe o ìfọ̀ òṣèlú tó bá ń sàmọ́lẹ̀. Ah. This is the time I've been waiting for. Yeah. This is the time I've been searching for. My baby, my darling, come close, let me feel alright. I wanna love you, love. country to ride. We be together every day and every night. I wanna love you, love and treat you right. I wanna love you, love and treat you right. My baby, my darling, every day and every night. We be together, love.